eléyìí ò gbójú eléyìí ò dark ìyá òwèrè inú ìyá òwèrè àbúwèrè Welcome to this platform. You are here, nothing but the truth. Ìgbà tí Jésù tí èmi tẹ̀lé, Heavenly Father Bola Fọláṣadé say thank you. On behalf of my children, I say thank you. On behalf of those people who love us, who love the truth all over the world, we say thank you, Lord, this moment. Lord, because you are the God of the truth. Heaven and earth supposed to be based on the truth. Because you create this world with your truth, with your power, not by any deceit, not by any man, not by any principality or the rulers of darkness. But you are God. We appreciate you, Lord, because are God. Receive our praise and thanks in Jesus. And I cover myself right now with blood of Jesus. I cover my daughter, my people, my children, all my well wishes all over the world with blood of Jesus Christ. I want to speak this moment. Anoint my tongue. A lot of people are threatening and they wage war against our life. I trust nobody, but I trust you, the author and the finisher of my faith. The one that never disappoints, that cannot be bribed. You never support evil. You are the truth God. You are the faithful God. You are the faithful Father. You never expire. Everybody came to this world, one day they are going to expire. Magada, Magadabo, Shokada area. Those who are going to expire one day cannot emulate and continue to terrorize and continue to disturb people, <laughs> intimidate. I will not be standing and I will not be afraid of your intimidation or whatever they have done for me to shut up and to stop saying the truth Lord, I thank you because you are the God of truth and you are living in me and you have said in your word that no weapon fashioned against us shall prosper. Any tongue that rises against us on the judgment, they shall be condemned. Anybody, any man or woman that supporting evil against me, against my children, against the truth in that nation, Nigeria. Any man, oh Lord, raise your standard against the slave, the wicked. Spare the life of the good one in Jesus. I want to speak right now. Anoint my tongue. In the name of Jesus Christ, let the word that be coming from my mouth today break those evil. <laughs> Break, destroy those evil. Lord, let the word of my mouth <laughs> set those people who have been captured by the evil people. Let the word of my mouth set them free today. I want to speak to this man. <laughs> Yarika Poshotayaba. Ọ̀rẹ́ nu mi máa dàṣẹ́ ó di agbára. Ẹni bá gbógun tèmi ní kọ̀kọ̀ ní gbàgbọ́n mo fẹ́ wí lónìí. Ẹlẹ́dàá ò wá ṣẹ̀dá mi fojú wọn gbolẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà. Ẹni bá dọdẹ ẹni bá pinnu ikú lórí mi ikú òjijì kò pa wọ́n sọ̀rọ̀ ẹni bá rokú ọmọ mi tó bá fẹ́ ikú fún èmi àtọmọ mi àtàwọn olólùfẹ́ mi ikú àìtọ́jọ́ ni kò fi pa ẹ̀dá bẹ́ẹ̀ níbi tí bá ti jàre tó bá dá mi lẹ́bi ọ̀run ò bá mi ṣe ìdájọ́ ikú fún àwọn náà kó sì dá wọn lẹ́bi ayérayé bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà èmi jẹ́ agbára ẹ̀mí mímọ́ mo jẹ́ ìgboyè ọlọ́run àlàyé bẹ́ẹ̀ ni òní olódodo àmọ́ aláyà bíi kìnìún the righteous shall be born like a lion mákàrà ara bá ṣèkété bá yaba ọlọ́run mo dúpẹ́ fún yín torí pé ẹ ti gbọ́ mo sì yín lógun tó pé ẹ ti ṣe àmà yín lógun I open this platform in the name of the Father the Son and the Holy Spirit agbára tí ẹ̀rù ayé kò lè bà mọ́ agbára ẹ̀mọ́ tó máa ń dábí padà sórí oníbi olúwa gbé wọ̀ mí gbé wọ́ mọ́ mi gbé wọ́ gbogbo àwọn olólùfẹ́ mi àwọn tẹ́ gbé dìde láti béèrè fún justice àti láti jẹ́ kórílẹ̀-èdè Nàìjíríà lè dára ọlọ́run bá mi tì wọ́n lẹ́yìn má tì wọ́n lójú tí gbogbo wa lẹ́yìn má tì wá lójú gbé agbára wọ̀ wá ẹyọ ẹ̀mí gbogbo àwọn tó intimidate bàbá Mohbad náà tó ń ran káàkiri tó ń sọ di gọ̀lúgọ̀ tó ń sọ di dìdìrìn tó ń ṣàǹpẹ̀ lórí intelligent ẹ̀ láti rope ẹ̀ náà ni tí ò sì mọ̀ ọlọ́run mo gbàdúrà láti òní lọ sí ní ojú ẹ̀mí mú ọkàn rẹ̀ dúró ẹ̀mí tó ń ṣe tòótọ́ gangan bó tiẹ̀ jẹ́ dójú ikú olóàjò wọnú ayé rẹ̀ ń yo ó ní kìrìsìtẹ́nì ní òun jésù kò ṣojo olórígi àgbélébú pàápàá kò ṣojo bẹ́ẹ̀ ni nítorí bẹ́ẹ̀ la ṣe hànà ẹ̀ títí di òní ẹ̀mí tí ò kí ń ṣojo ẹ̀mí òtítọ́ olóàgbéwọ̀ ọkùnrin náà bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà ẹni bá lọ máa da ogun ológun lé mi lórí àbí lórí ọmọ mi àbọ̀ máa bá mi jà nítorí pé mo sọ tòótọ́ àti òdodo ọlọ́run wọlé wọn lọ gbogbo àwọn tó bá mí àti tí òmí níbẹ̀ kó pa gbogbo ẹ̀ sọnù bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà jésù olúwa wa ẹ káàbọ̀ sórí ibi ẹ káàbọ̀ sórí ibi okay you are welcome i don't know the people under it now because no comment but god bless those who want to listen those who believe in what nínú ọ̀rọ̀ ọlọ́run nínú tòótọ́ before I go let me read the word of God for you for you to know that we stand in nothing but the truth níkú ní ìyà wá Jésù gbọ́ a dúró lórí òtítọ́ àpáta ìgbàgbọ́ a fi ọ̀rọ̀ Ọlọ́run bora a jẹ ọ̀rọ̀ Ọlọ́run we don't move by what people say we don't want to be flattered we don't want to be bribed by what people the word of the, this world okay aha tá a bá sọ tòótọ́ tí òtítọ́ bá sọ wá di òmìnira tó mú ohun tí a bá fẹ́ fún wa tó ṣe fún wa it's good and when we say the truth and no good thing of this world come we still believe in God and nothing can change it bàbá Mohbad kóra yín bọ́ síbi tẹ́ máa ṣe bíi mi ò fẹ́ bú yín o ò jù mí lọ o torí mo fẹ́ kó maintain ó I don't want to talk to you rudely because respect is give and take and reciprocal and I want to tell you from the beginning of this matter nobody even care not you we don't care for you we care for the injustice for the way the boy was killed okay Aha. so we know nobody care for you all right Aha. so because mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni o get into your squad tọ́lọ́rọ̀ tẹ sọ lónìí mo máa play yín okay and stop playing i'm not going to go against you because i know ẹ ó ní àwọn èèyàn mi ṣègbè tó pé wọ́n ṣe tó pé wọn kò ní ìmọ̀ ìmọ̀lẹ́ ẹ̀mẹ́ they twisting you tó bá gbé yín sókè ẹ máa fẹ́ jábọ́ sínú ẹ̀rọ̀fọ̀ ẹ ń lọ kiri ẹ ṣọ́ ara yín ó ti yẹ yín mẹ́yẹn ṣé mo ti pèyàn rí kókó wá sọ́dọ̀ yín abéèrè pé mi ò lè pèyàn ní àtọ́jọ́ tẹ̀ ti wà pé kó wá sọ́dọ̀ yín we don't need to do that we pray we trust in God the Lord Ni ojo tí a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí àwọn gbogbo pàtí tèmi dá sí á mi ò fi ẹnu mi sí nítorí pé èèyàn fẹnu sí mo fi ẹnu sí nítorí pé ọlọ́run ní kí n fẹnu ni ò ń gbọ́ so ẹ wá ná mo koko fẹ́ kà fún yín mo fẹ́ kà fún yín àìsàyá ẹ jẹ́ nǹkan yorùbá fún yín torí yorùbá lẹ kà lánàá yorùbá lẹ ní wọ́n dẹ̀ bá interpret in english anyone tó ń bá ti ṣe ni anyone tó bá fẹ́ la máa sọ tó bá ní kàkà french gan máa kà fún un by the power and the power of holy spirit in me i can do all things through christ who strengthens me anybody máa halẹ̀ mọ́ káyọ̀ dùn mí o àmọ́ àtẹ̀kọ́ máa pa ni àwọn tẹ̀ ti pa ti lọ sinmi náà gbogbo yín tẹ̀ ń pa ni àwọn tẹ̀ pa ti lọ sinmi ẹ̀yin ò ní sinmi náà wèrèwèrè lẹ́ ń dó ká gbòòrò náà ẹ̀yin tẹ̀ ń pa yàn you killers. Are you do you have peace of mind? Those who have killed, they have rest. Especially those ones tó bá sùn nínú Olúwa gan tó jẹ́ ọmọ Ọlọ́run. Wọ́n ti lọ sinmi ẹ̀yin ò ní sinmi because we are going up and down. Ẹ dẹ̀ ní sinmi. Romeo Romeo Jomi kì can ní me. No peace for the wicked. Move fẹ́ fi sunshade ká. Mo fẹ́ fi sunshade ká bíbélì mo dẹ̀ máa rí kà ṣe bó ṣe dark normally mo dẹ̀ wà under mo wà lọ́ndà recommendation kẹ́lẹ̀ mọ́ pé èmi mímọ́ ń ṣiṣẹ́ ó lè gbéni fún àwọn tí tí ń pe ibi ní rere ègbé fún àwọn tó ń pe ibi ní rere in the English version say wow lẹ́mi kí ẹ̀ tán màá wá ka English fún yín mo tún lè ka French láàárọ̀ yìí ó ní ègbé ni fún àwọn tí ó ń pe ibi ní rere àti rere ní ibi tí ó ń fi òkùnkùn ṣe pe ìmọ́lẹ̀ àti ìmọ́lẹ̀ ṣe òkùnkùn. tó ń fi ìkorò pe adùn àti adùn pe ìkorò yorùbá ni mo kà yẹn pẹ̀lú sunshade sunshade náà máa ń pè wò dúdú àbí sọdúnù kò fò parìn I want to read Yoruba for you. I mean English for you. For those who don't speak Yoruba, who don't speak English. I mean Yoruba, who don't understand Yoruba. coming ẹ farabalẹ̀. máa gbọ́ sí ọmọ ní ṣẹ́rí ẹ̀ ṣẹ̀rẹ̀ ó yà wèrè ni. apààyàn apààyàn ọ̀pìn hmm, apààyàn ọkàn wọn ò balẹ̀ apààyàn wọn tẹ́rọ̀rìsì olóògbé òkú. uh-huh, verse twenty I'm reading with sunshade Only what to those Isaiah chapter five verse twenty Isaiah chapter five verse twenty woe to those who call evil good and good evil who who put darkness for light who replace darkness for light and light for darkness who put bitter for sweet and sweet for bitter wọ́n ní wọ́ọ̀ to all of you that normally twist things that don't go straight forward ọkàn yóò balẹ̀ your mind no go touch ground wicked souls your mind no go touch ground bíbélì ńlá ayọ̀ ń bẹ lọ́rùn ní orí ẹlẹ́ṣẹ̀ kan tó bá ronúkúwàdà ó ní ẹni tó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ó lè mí jẹ́ aláàánú láti dáríjì ẹ̀yin tí ò jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín tẹ́fẹ́ máa ṣe bí pé you want to turn good people you want to be attacking the good one you are fighting the God you can ó lè jà ọlọ́run dàjú ẹ lọ he called mighty warrior the name of God is a mighty warrior the great in battle the Lord are the one that go to battle that never lost any battle the one that gbogbo ayé àti ọ̀run ò lè bàjà ọjọ́ tí wọ́n ti ń pè é ọba tí ò fara rẹ̀ wọ̀nyí gangan everybody calling. nobody have seen him is wiser than the wisest greater than the greatest the ruler of all rulers the king of kings the mighty saviour the father of the fatherless, the mother of the motherless, the husband of the widow, the supporter of those who don't have supporters, the family of those who don't have family, richer than the richest, mighty than the mightiest. He got no respect of any man. Now, Baba Mubad, we go straight to the points. The question is this. Baba Mohbad, do you want justice or you are just pretending? Because I will play it now. I saw the video yesterday after you left Berekete. And then you went back to Kudi Yeyewo. We are not jealous of him, oh. But I want to call your attention because you are a fool. They call you Mugu. They call you Mumu. And they intimidate you and you are covering something. And I'm telling you the judgment you get to now Even if you want to cover some people to, to uh, expose others, it cannot possible. You have to say it the way it is. I've told you, whatever the story of my life, what happened to me, okay? What happened to me, I never cover anybody. Because by you covering some people and they're trying to face some people also, you are not faithful. Be faithful in whatever you do. Be faithful, Baba Mohbad. You left Berekete and then you went back to Kudi on the social media and here Ologun Dudu Ologun Dudu I want to tell all of you that believe that you are something because I've spoken I've talked about you as a blogger and what I'm saying is just to say no to bad thing that you guys are doing in society And because they have done it to me, and the Lord has given me the word to do that because people want me. And then nobody speak for me, and I start speaking for people. And what I'm doing in society is not a bad thing. And for that, you are going after me. You're, you are working for your destruction. I'm not going to be afraid of you. I'm giving some people limit, and I'm giving some people respect. And enough is, is enough of the bullshit. Okay? Enough is enough of the bullshit. Ológun dúdú wọ́n ti lò ó fún ẹ ó ti jáde ó ti ṣe wì fún ẹ bàbá Mohbad ṣé tí ẹ di ni mo máa là á mú ẹ torí òjò my first born is thirty four is going to be forty very soon he has a child i have grandchildren Going to fi ṣe àkọ́bí grandchild mi ju àkọ́bí tiẹ̀ lọ so i will talk to you now I'm not talking for you before. I'm talking for Mubad and what they are doing in our system because they done exactly what they did to me. They are doing it to you. And I'm using my own. I drop, drop my own pain and I mo lift yín kì mi gan ni ni kì í dẹ̀ ń ni orí ọ̀fẹ́ ọmọ náà àti mo ṣe pọ́n lọ́fúnlé làwa ń sọ fún yín kẹ́ má rò pé ẹ jẹ́ kan ẹ ń gbọ́ fún ọ̀rọ̀ mo máa play ń sì tẹ́ ń sọ pé ẹ ẹ lọ gbàdúrà fún yẹ̀yẹ̀ kúti pé ẹ fẹ́ gbàdúrà fún o ẹ̀mí gígùn àti owó àtàlàfíà lèèyàn fi lólé ayé ṣọmọ yín ò ṣé kò kọ ẹ̀mí gígùn ni ṣọmọ yín ò kọ ẹ̀mí gígùn ẹ̀mí gígùn tí ọmọ yín ò kọ ṣẹ́yìn lẹ fẹ́ kọ́ ṣẹ́yìn lẹ fẹ́ kọ́ ẹ wá ní àtọwọ́ ni wọ́n fi lólé ayé ẹ ní gbogbo nǹkan tẹ̀kàn nídìí náà nísìn gbogbo tó bá lè donate fún yín why you just after ẹ mọ̀ pé ọmọ ní yẹyẹkú níbi náà ti gbowó jọ tán ni wọ́n ń bẹ̀lì gbogbo àwọn yàrá ní kọ́ má bẹ̀lì wọn because other saw they bail others also also other people that been accused that been bailed that doesn't mean they are free from the case all right but why of you, wà lọ́dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ i will use so for you why of fi máa lọ sọ́dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tó bá fi wá kó lọ́dọ̀ bẹ̀ tó tó bá ṣe ṣe tán tí wọ́n lè sọ pé kí ni ẹ̀jọ́ tó bọ́lá mo mẹgbẹ́ mi o mo mẹ ní kò jù jẹ́ ń kọrin èkìtì fún ẹ mo mẹ ní kò jù mo mẹ ní mo o ìmọ̀jàre mo mẹ́ni kò jù mí mo mẹ́ni mo jù o mo mẹ́ni kò ṣàgbà mi o mo mẹ́ni mo jù o mo mẹ́ni tí mo jù mo mẹ́ni tó jù mí lọ if i'm respecting you get you to your score kódà pé tó má ṣe pè yín bàbá yẹn oyin á máa wú ẹ máa rò pé àwọn ọmọ òṣì kan ló máa yín sọ̀rọ̀ ó ti yẹ yín bẹ́yẹn tí mi ò bá ní nǹkan tí mo fẹ́ ṣe màá sùn ó ti yẹ yín bẹ́yẹn bí mi bá lówó lọ́wọ́ lónìí kò pa mí lórúkọ dà màdámù ni wọn ò ní fi sí mo dẹ̀ ti àwọn píṣọ̀ tí mo jù síbẹ̀ yẹn pé mo ti fún àwọn tẹ́ pè ní olówó rí owó tó kó dání yẹn dọ́là dọ́là ní owó amẹ́ríkà oye tí mo ná fún gbà yẹn kí wọ́n dẹ̀ ń ṣe nìkan tó jà mí lórí up to today àti gbogbo gúrùpù wọn ò tí fún mi ten kọ́bọ̀ wọ́n dẹ̀ tún dá mi lẹ́bi lórí ẹ̀ bọ̀dún torí gbogbo pains wọn fẹ́mi láyé mo drop ẹ̀ and gúrùpù wọn náà dẹ̀ ló wà nínú ayé ní orílẹ̀-èdè nàìjíríà yẹn tó ń ba orílẹ̀-èdè nàìjíríà jẹ́ tó máa máa lórúkọ àwọn politician tó máa sáfá àwọn politician kan we God got no respect for evil people I respect good people and people that does good so if I'm talking if you are evil and that thing get to you get it to your squad kò gbà bẹ́ẹ̀ kò jẹ́ kò fomi lò ó tó ti yé I only give respect to those people tó ń ṣe nǹkan tí ọlọ́run To tó fẹ́ torí èdè dára those who want country who want others to live good that's it if I don't have money today I can be boss of it poverty is not good but I am not poor I am not a puppet okay if i could promote some people and a lot of people are stolen from me and after that i don't get justice and i'm using i got my own by the side. And some people are now waiting. I'm not ashamed of it. Anytime they make me cry, I will cry. But anybody I cry because of, you will cry. Your generation will cry from generation to generation. And you never tell me, oh, rẹ̀ oh, the circle stop. Ṣé wèrè ni yín ni bàbá Mohbad? Orí yín burú ni. Let me address you like this. Boro da pé mo ti máa ń pè yín bàbá. Ó jù mí lọ o. Tá bá ń fojú orí wa pamọ́ ó jù mí lọ. Ó ń respect en tó torí Mohbad yẹn ni torọ́ lọ́hún dẹ̀ gbé iṣẹ́ náà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ìwọ bí mo ṣe wá rí o lọ sọ́dọ̀ tán gbé lọ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ do you want to compare bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ with Kúdínì ìyẹn mi ológun dúdú wá ó ti wọ́n ti sanwó fún ó ní ọmọ Èkìtì wọn ò jẹ́ nǹkankan ní orílẹ̀-èdè Nàìjíríà orí ẹ̀ ni ìyá wa orí ẹ̀ ni sórí ẹ̀ kó burú ni ọmọ Ẹ̀pẹ́ ni bàbá ọmọ mi ṣó ti yé and I'm well known nẹ̀pẹ́ àwọn èèyàn gidi sì mọ̀ mí lẹ́pẹ́ ó ti yẹ yín ọdẹ hmm. bíi ọlọ́jà ọ̀fẹ́ ó mọ̀ mí ọba tó èkó èkó èkó ìjẹ̀bú ó lè máa mọ̀ mí bọ̀tí èyí tó jẹ́ ti wò sọ́ọ̀pù èkó yẹn ó mọ̀ mí ó mọ̀ mí dáadáa ni kì í ṣe pé bóyá wọ́n máa máa júwe ó ti yẹn bẹ́yẹn ẹ̀ so mi ò dẹ̀ tán náà mi ò ń gba nọ́bẹ̀ mi ò tó sọ pé mo ní èèyàn kan mo mọ̀ èèyàn kan kí wọ́n máa gbé kó anybody ò wọrí mi ju ọlọ́run lọ but I respect people because everybody tó bá ti treat èèyàn dáadáa òun lọ́lọ́run ní ká máa bu ọlá fún tó bá ti treat èèyàn dáadáa tó láì tòótọ́ òun máa bu ọlá fún okú ọ̀lọ́dọ̀ bẹ̀rẹ̀ wọ́n sọ pé èkìtì ò jẹ́ nǹkan kan sórí yẹn ẹ̀gbọ́ràn ni etí yìí ni pé ọmọ yẹn claim èkó ni but kì í ṣe èkó yẹn mi pé anybody that don come from èkó can be killed ọmọ mi ọmọ ẹ̀pẹ́ ni ọmọ tẹ́ rí lọ́mọ mi tí wọ́n dìde ogun sí yẹn they deride me they deny me why should I be supporting you because somebody is from ẹ̀pẹ́ because my daughter is from ẹ̀pẹ́ ẹ̀pẹ́ people are part of the people who kill tó máa sọ wọ́pọ̀ láti para wọn tó máa bá nǹkan ara wọn jẹ́ why should I be supporting because me is from ẹ̀pẹ́ do you think about i don't trade travel, see i don't face something but wọ́n ṣe gbogbo yẹn fún yín etí yín di ni ẹ mọ̀ pé Kudi àdúgbò tí ìyá ọmọ Wùmí yẹn ti wá ló ti wá ni ẹ eh, lè gba bride ìyá wo bàbá Wùmí tẹ́ ẹ bá gba bride ẹ máa kú tí ẹ bá compromise ẹ máa kú ẹ gbọ́dọ̀ mi you must not compromise you must not cover others and expose others èmi bí tí mo bìrì tí mo tí Ọlọ́run wọnú mi dé. Mama, mi tí mo pè láàárọ̀ yẹn mo ti sọ̀rọ̀ wọn dáadáa mi tó ṣe fún mi tí ò gbogbo participation wọn gbogbo ẹni mo mọ̀ ní ìtòtòrí ẹ̀bọ̀n but I treat her the way I should treat her according to the spirit of God in me it doesn't mean I disrespect her or I hate her mo sọ̀rọ̀ ọmọ mi àkọ́bí mi tí mo sọ yẹn and gbogbo ogun tó ń gbé tì mí ti lu àwọn ọmọ yín bó ṣe fẹ́ ṣe fún yín nìyẹn ẹ wá sọ pé ẹ̀mí kíkan àti àlàáfíà náà ni ẹ wá lọ ń gbàdúrà fún àwọn ọ̀tá yín ọ̀tá yín ni wọ́n kudis your enemy read my lips the people who want the, the case to be twisted a lot of them they are bribed them bẹ́ẹ̀ ni ọmọ ìjẹ̀bú ni kúdí mi ò ṣe tribalism everybody counted but these people dey pray tribalism okay and they've said it on this social media that Mohbad is from Ekiti the father is from Ekiti you have no justice o gbúdọ̀ bá justice that is gbà tí ológun dúdú wá ọmọ ológun dúdú ni ológun dúdú ti bú Babangida rí respect Babangida ẹjọ sá omi disrespect yín o ológun dúdú bú Tinubu president Bola Ahmed Tinubu bí ẹni máa kú picture tó rí ní 1999 yẹn nígbà tí bàbá fẹ́ jẹ president Bola Ahmed fẹ́ jẹ Tinubu náà fẹ́ jẹ gómìnà Lagos state èmi wà nínú àwọn tó tẹ ẹ̀ka àti ní kọ̀rọ̀ àti ní gbangba prince sọ ló jẹ permanent kiri yẹn ẹ lọ bèrè ọ̀rọ̀ tẹ́mi bá sọ bóyá irọ́ ni ibi tí wọn bá ti wọlé gbogbo tí mo ṣe tí bá sọ sórí fún yín i tell you nothing but the truth gbogbo ìbùtọ́ máa lò ní gbogbo lẹ́kọ́ ẹ̀pẹ́ ìrìn àlọ́ ti wá àti gbogbo wọ́n society wọn ló ti máa wá èmi wà nínú àwọn tó tẹ ìbòjú kọ̀rọ̀ yàrá pẹ̀lú ọwọ́ mi báyìí lámọ́ máa tẹ̀ lámọ́ máa tẹ̀ kì í ṣe pé àwọn èèyàn tẹ̀ wọ́n dẹ̀ ṣe ń ṣe fún gbogbo èèyàn nìyẹn àti pdp àwọn gbogbo pátì tó wà nàìjíríà bó ṣe ṣe nìyẹn bó ṣe ń ṣe election nàìjíríà nìyẹn tó ti ẹyin tó kọ́ mọ́ máa sọ pé apc ló ń ṣe bó ṣe ń ṣe nìyẹn. bàbá Mohbad àwọn kan máa gbọ́ ọ̀tá lára yẹn ẹ̀yìn á máa lọ sórí burúkú bì kan torí kọ́bọ̀kọ́bọ̀ tó àní ah, tó torí ẹ máa padà lọ jókòó sórí ibẹ̀ yẹn wọ́ṣọ́ ti yé lọ́yẹ yín ẹ lè lọ kiri tẹ bá tún ṣe ṣó tẹ tún pè sórí náà orí ẹni wẹ̀ lórí bíbà gbogbo ọ̀rọ̀ yẹn a máa ní kọ́ọ̀dì lẹ́yìn lórí ẹ̀lẹ́ máa lọ sẹ́wọ̀n tẹ bá ń tàyè láti protest àwọn tó ń ṣe burúkú orílẹ̀-èdè nàìjíríà láti sọ pé owó ni wọ́n fin ń ṣayé o owó ni wọ́n fi ń ṣayé ṣé Mohbad òṣìṣẹ́ owó ṣe ń jọ fún owó náà ṣayé ṣé kò kọ ẹ̀mí gígùn ṣe kán tó gbẹ̀mí ẹ̀ let me tell you i want to bear you see bó ni mi ṣe ń gbóná sí mo fẹ́ bẹ́ẹ̀ tán Baba Mohbad àwọn ọmọ fẹ́ bẹ́ẹ̀ tán owó bó ṣe ń kù lẹ́dá yẹn wọ́n máa pa ẹ́ lásà torí pé tó ti dè tẹ́lẹ̀ tán ni kó má ríta ìwọ ló jẹ́ kó ríta ẹ̀jẹ̀ yẹn bàbá yẹ àbúrò ìyá Mohbad náà gbé síta òun ló wà lórí platform yẹn ó ti yẹ yín tí bá ní mo sọ tí bá ní pẹ̀lú evidence torí gbogbo yín tẹ́ bá ti ń ṣe blogging crime tẹ́ commit tẹ́ máa fipá ṣe tẹ́ máa máa fakọ́ ṣe lèmi máa máa gbé bẹ́ẹ̀ ni mo sọ fún yín tẹ́ máa máa claim to be a good person and you are evil òun la máa gbé síbẹ̀ yẹn ìgbà tí mo check ní àkàìmọye threatening tó ti wọlé tọ̀ mí wá i'm not bothered about your threat mo dẹ̀ tí wá pè sí mo lọ́mọ nàìjíríà mo níyà tẹ́ ẹ bá ti pa èèyàn tẹ́ ẹ̀ bá lè tẹ́ ẹ̀ bá lè jáde pé ẹ̀yin lẹ pa if you are a courtesan if you are a terrorist you kill people and then after gbàyẹn ẹ máa máa sọ pé ẹ you be pleading for forgive i mean for forgiveness and you will be dodging for your seeking not to be open you ọmọ àlè nìyí irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn sọ fún wọn pé ọmọ àlè ọlọ́run kì í sọ fún pé ọmọ àlè nìyí ọmọ ọkọ máa ń fọwọ́ sọ̀yà tó bá ti ṣe nǹkan tán ni kò ní dá fẹ́ni tó pààyàn tí ò ní dúró ti pòun ló pa kò ní dá fẹ́ni tó pààyàn tí ò ní jókòó tí kò jẹ́ kó sọ pòun ló pa òfò ni ẹ máa ṣe. all of you after killing you be going around looking for people to prevail to to to defend you to do this to do that for you. bàbá mi bá ó dẹ̀ pẹ́ ti sinmi mọ́ tilẹ̀ ẹ lọ sọ́dọ̀ ṣé tó bá jẹ́ owó ìyàwó lóúnjẹ yìí irú ilé tẹ̀sẹ̀ pẹ́ẹ́rì lẹ́gbẹ̀ẹ́ yẹn bẹ̀kẹ̀tẹ̀ yẹn ẹnìkan lè fún yín nílé kẹ́ máa gbé lábùjá tó máa fi parí kéèsì yẹn káyé yín bá lè wá save ẹ bá tún lọ sọ́dọ̀ kínní oníṣẹ́ bá tún ti kúrò lọ́dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ṣe tún bọ̀ olórí burúkú ni yín ni ṣé mọ̀ pé ṣé ojú dùn kúdíẹ̀ kúdíẹ̀ lẹ́yìn kíká kúdí tó ní aláyé bàjẹ́ tí ọkọ ẹ ti jalè ní Amẹ́ríkà I said it with my mouth the husband tó ń pariwo tó lọ Mẹ́kà yẹn he fled America before he went to Dublin you wait me because I said the truth When you are hunting me and you want to believe that you are you are powerful, you're secretly going to go to the social media, going to Ashirima too. Is it true of us that Kudi husband have fraud America and he has children in America and he was chased away? The FBI was looking for him and he ran to Dublin. Is it true of us? Oh yeah, wèrè me. All of you, I'm telling you that majority of people blogging on this social media, they are evil, they are terrorists, they are supporting terrorists, and they are paying them to mad people on the social media. They are, they are fraudsters. Ètò kéré jù nínú wọn fraudster. Majority of them, they are working for terrorists. Baba mubad. orí buruni. burú ni, ẹ kó lọ́dọ̀ Who is Kudi that cannot watch berekete. Tani Kudi, 20, even Kudi bá sọ pé òun lọ practice law orí bruku of recent part time law tó bá lòun ṣe tó gbé gbogbo ìgò orí burúkú kan sórí ó ti yé Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ also is a lawyer a lot of lawyer who are dignity people are under him for the past thirty years tó ti ń ṣe iṣẹ́ yẹn ṣé irú Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ó fẹ́ compare Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tí màá jẹ́ káyé yín bàjẹ́ tí wọ́n ti sọ pé you are not from Lagos wọ́n lè pa ọmọ ẹgbẹ́ ẹ wá ń ṣe bí gọ̀gọ̀ ṣọ́ọ̀rù yín ló gùn bí gòmágí ẹ ti kù lọ́rùn bí gòmágí sí yẹ̀sẹ̀ ẹ̀ tí gbọ́ ẹni tó bá ti lówó àwọn owó náà fi ń ṣayé owó ni wọn ò ní jẹ́ ẹnu i bet you if you don't stand there bá dúró sójú kan kẹ dúró síbi bẹ̀ yẹn kẹ jẹ́ kó gẹ́tẹ̀ bá bẹ̀rẹ̀ sí ń play hanky panky ẹ máa tẹ́ ní àbùkù lẹ́ máa kàn bàbá Mohbad ni mo sọ tẹ́ ẹ bá ti play hanky panky kan who is Kudi tó máa sọ pé tẹ́ ẹ bá ti ṣetán o ẹ mọ̀ báwo lórí burúkú tá a dárúkọ yẹn àwọn ló ń bẹ Kudi sí yín tẹ́ bá ti lọ sọ́dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ a ní ẹṣẹ́ tẹ́ bá tún ti ṣetán lọ́la ẹ máa tún padà wá sórí social media yẹn kẹ́ wá fún wa ní feedback ṣojú ojú ṣé wọ́n pè yèyé kúdí ta ló fún yèyé ìbá tiẹ̀ jẹ́ yèyé yèyé kúdí yèyé kúdí ta ló fún ní òun òríran ni kò lè wo kò lè wo bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ni àwọn tó da jù yá ẹ̀ lọ tó da jù bàbá ẹ̀ lọ ó ń wo bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ wọ́n dẹ̀ wà lọ́ndà bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ why tó máa sọ pé tó bá ti ṣetán ní bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ because they want to bring bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ down They want to forsake the man. They want to forsake that platform. They want to forsake. He's a journalist. He's an activist. He's a lawyer. A lot of people, they dis wọ́n mi wọ́n respect because you have done a great thing in that Nigeria ẹ wá ń fò kiri torí pé wọ́n máa dá kọ́bọ̀kọ́bọ̀ fún yín ẹ fẹ́ fi ẹ̀tẹ̀ ẹ fẹ́ máa fi kúwó oorun ni àbẹ́fẹ́ máa fi ẹ̀tẹ̀ lèwé làpálàpà ṣé ẹ fẹ́ máa fi wọ́n wí ara wọn nígbà tí ẹ dé ọ̀dọ̀ ọbẹ̀ yẹn ṣé ẹ̀yin ni ẹ̀yin ni wọ́n ní tó bá fẹ́ rí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tó bá pe bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ lóyún tó bá rí pé ó wà urgent ẹsẹ̀kẹsẹ̀ ló máa attend sí ẹ when you call him on phone and he know that you have you want to it's urgent if we attend to you can't you see a lot of breaking kìíní tó Mama? máa pè wọlé tó complain tó dẹ̀ máa máa attend to wọn you don't see it ni what are you trying to say eh Kudi bó ṣe wà yẹn ó láwọn kò fẹ́ justice all of them are just pretending and that's why I love you sir with res love of God I don't know ordinary president May the Lord protect and guide you and your family. May you never see sorrow. The one you have seen, may your children, children not face trouble. You are saving people from trouble. As you are standing for people, the Lord will stand for your generation to generation. Even tomorrow, if they tell you to come after me, and you cannot do so. And the good people who want peace and good things for Nigeria, they cannot come after you. I mean, they cannot come after you because I talk. They offer him. They started going to the platform and saying, we are going to support Baba Mohbad. They want to be using systematically to buy people. Some people will just tell you, yeah, we want to give them money. I thought just ti ń pariwo ń bẹ̀rẹ̀ ṣe fún wa lówó. Why can't you command those people who have stole from me to pay my money. And then I should start my business. And then you am here also to struggle for myself and start my life again. And you are blocking me. If you are generous, you evil people, you want to be buying people, buying platform. You know some people cannot be bought. They cannot be bought. And you can see when the man, ordinary president, rejected the money. Do you know what happened to him? They flagged that show today. They flagged the show. They flagged the show they wanted to destroy the, the platform. The, that's the criminal, the original killers, are the one paying for the flaggers and their hackers and their terrorists. For it. If you are involved in one, all this cultism and then you kill people, kill just some people you feel like killing, and then you cannot come out and say you are your group or anybody, you are the one that did this. Kill on ń Kill on Kí ló ń ṣe fún? Coward ni ẹ lóyìnbó máa ń pẹ̀rù You should be able to stand by whatever you have done. Come out and tell the whole world, address the public. We do this because we are in this kìnnìkan tó ń bá that yín dáadáa ẹ Why are you going up and down? Just trying to run, just to turn the table down, just to destroy. Anyway, they turn out great case yẹn lọ. You want the case to be, and then they will tell you, be careful. Jẹ́ kó rí ẹ pé o, those of you ẹ̀wọ̀n want to take, wọ́n ti to see me. tẹ̀ tún górí wọn tẹ́ tún jẹ́ gan tẹ́ tún gé ọkàn wọn tẹ́ tún jẹ́ àbí tẹ́ tún lo gbogbo ìfun àtẹ̀dọ́ wọ́n ti sinmi ẹ̀yin ò tí sinmi ẹ̀rẹ̀ lè sinmi ni ó ti ẹ̀yin mẹ́rin àní bíbà yìí gan e tí ì débi sinmi yín tẹ́ bá tún wá dọ̀rùn ẹ̀ tún ní sinmi ẹ̀ tí ì débi sinmi yín ọ̀run simi, sinmi sinmi gbogbo èèyàn ṣùgbọ́n ẹ̀yin gan ò tí tẹ́ bá tún dọ̀rùn ẹ̀ tún ní sinmi ọmọ yóò tún níwá sinmi gbogbo àwọn tó bá ti lọ́wọ́ rẹ̀ ní sinmi so ó bẹ́tà lónìí o kó o bá lè sinmi nígbà tó jí ikú bá dé fún ẹ ẹ yòókó kúrò nínú ìwà búburú ó ti yé torí pé ọlọ́run kó wá mọ̀ pé ọlọ́run tó ga jù ẹ lọ tó bá tiẹ̀ ga nínú ayé ló máa lọ ṣèdájọ́ ẹ nígbà tó bá débẹ̀ yẹn kò rán á ní béèrè o mọ̀rọ̀ mi bẹ́ẹ̀ so mọ̀ pé ó ti ga jù ẹ lọ so ó dẹ̀ jẹ́ kó o ṣe gbogbo ohun tó wù ẹ́ láti lè ṣe fún pé o ga ju àwọn èèyàn lọ nínú ayé o ga o lágbára o níbọn o lọ́kọ̀ o ládàá o lè ṣe nǹkan tó bá wù ẹ́ fáwọn ènìyàn má gbàgbé o pé ẹni tó ga jù ẹ lọ ló máa lọ jábọ̀ fún ní ìkẹyìn ẹni tó ga jù ẹ lọ tó ga jù ayé àti ọ̀run lọ hmm? bẹ́ẹ̀ ni tí ò sẹ́ni tó lè sọ fún pé bó ṣe máa ṣe ìdájọ́ rẹ gbogbo ohun tó bá ṣe ló máa sọ gbogbo tó bá ti ṣe ló bá máa ṣàlàyé ààrẹ ò ní lè sọ ọ̀rọ̀ mọ́. bàbá mi bá ẹ jẹ́ àpilẹ̀ kìíní torí àwọn èèyàn lè máa mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. gbogbo ibi tó bá ti ní tí wọ́n bá ti ń ṣe ègéètì bàbá mi bá nìyẹn àwọn èèyàn tó wá fẹ́ ṣe dáadáa fún a máa fẹ́ ṣe ègéètì wọn. wọ́n ń play lórí intelligent ẹni because it's a fool náà láìkí àwọn token token owó òṣùwọ̀n náà fẹ́ dá fún ẹ lórí ibẹ̀ yẹn tí bàbá yẹn tó bá fẹ́ fún ẹ ní tí àwọn èèyàn kan bá fẹ́ fún ẹ ní mọ́tò latest car lónìí ní ọ̀dà bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ wọ́n lè pẹ́ kó fún ẹ wọ́n lè fún ẹ nílé oṣù kọ́bọ̀kọ́bọ̀ tó ń dá fún ẹ ọmọ lẹ́lẹ̀lẹ́ lòmíì tó bá ti gbé sórí ẹ̀sìn ajábọ́ṣá ni ẹlẹ́dẹ̀ lẹ́nu ẹ hùwà bí ẹlẹ́dẹ̀ tó máa gbé sórí bẹ́ẹ̀ tó máa fẹ́ lọ fara wé ẹ̀rọ̀fọ̀ ẹ̀rọ̀fọ̀ níbi gbogbo ibi tẹ̀ lọ yìí wọ́n fẹ́ràn yín ni ṣé kudi fẹ́ràn yín àbò fẹ́kẹ́ rí jọ́sì àwọn tí wọ́n kàn sórí àti wùmí o ní wùmí róòlù tó bá play kó jáde síta gbangba róòlù tí ọ́dà sí bá play kó jáde sí gbangba nǹkan tá à ń sọ nìyẹn bí tí justice kankan ti lè wà nìyẹn ó ti yẹ yín now let me brief you a little when I started talking it's not a new thing when I started talking on this social media complaining exposing the people who dealt with me one one uh, the one of the blogger is late now after some time when they bribe him you understand me when they bribe me he started telling me that as you drop somebody's name, the genesis of the problem, the person who started it, he said, I should drop the person's name. That's like her. Ah, that as you be talking about was you in there. alone. I said, me, I'm not a liar. How can I do that? It's not possible for me to do that. Okay? Because I'm not a liar. Because if I you, you understand me, you want to focus because they want that one to be saved from it. He said, I should be measuring Wasiu because he has a personal fight with Wasiu then, and they be talking about Wasiu. I said to me, I know Wasiu. I know those people also. Whatever anybody bá ti ṣe, whatever their blue role they play on my life, on this thing, I'm going to explain it. There's no how I'm going to be mentioning Wasiu. There are some names rather the genesis of it not going to come out. And that's what is happening. Now some people will be saying that, why are they covering some people are uh, um what is the the people behind that I were there that were there when the Mohbad died you understand me why they are trying to okay they try to protect me to protect some people all right even Mohbad father said it that in the beginning that prime boy yo ipò òun àti ẹ̀ ni wọ́n sọ pé ó jà pé oògùn yẹn ni wọ́n lọ story ni wọ́n sọ fún òun náà lè máa because in the beginning the boy died before they call him. And a lot of people already present there. And it's a taboo, it's a, it's a, it's a slap. Not on you, Baba Mohbad, because we always refer you that it's a taboo on that man. It's a taboo on Nigeria. For somebody to believe that he can kill somebody's child and then he will bury it before, before any, any, without anybody consent. It happened like that. Gbogbo ẹ̀ la ń rí lórí Oríyọmí Amsatu mẹ́yẹn táwọn èèyàn máa ṣe nǹkan just take law into their hand just slap anybody just kill anybody just do anything they want as if the country there is not a country, it's a zoo. And when they talk about Nigeria, they be saying that they are dragging Nigeria. The people who clean Nigeria, the people who drag Nigeria, who messing up Nigeria, are the criminals. When we are talking like this, we don't drag Nigeria. When we are saying the truth, we don't drag Nigeria. The killers and destroyers and the criminals are the ones destroying Nigeria and the ones dragging people, slapping the law, slapping everybody. And the kan ni home is not building a day we have to start somewhere ìmọ́lẹ̀ ọmọ yẹn ìlérí olúwa ó ti wá alọ́ba ó ti lọ ṣùgbọ́n it's going to be he break a record he want to break a record we want to use that to break that jeans and that covenant of killing people for fun. The Lord said that. Now, ó wá lọ sọ́dọ̀ Yeye Kudi listen to this o oh. I saw this I do I block Yeye Kudi gbogbo wọn yẹn I block all of them I block everybody blockable I don't I don't want to mingle with criminals this is Yeye Kudi we are not going to start from the beginning. Let's start. Among grace to his elbow. He did a great job. God will continue to protect him. That's what people are writing. So I want your take on question is also and he did um dadi Mohbad ah Mohbad ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ bí yín o sorry you people should ah Mohbad ẹ má. eléyìí ṣẹ̀ṣẹ̀ ń drop eléyìí ṣẹ̀ṣẹ̀. ọlọ́run lára mi àti ọ̀kẹ́ parapọ̀ wà á hmm. èrò mo sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́. health update níbi tí gbogbo ọ̀rọ̀ dé dúró. let's start sílẹ̀ àwọn tí àwọn tí hello this is baba Mohbad on board with us today hello sir hello sir hello daddy Mohbad. ẹ kálẹ́ mọ. ẹ kálẹ́. it is. um. fi ah, àkókò yìí láti. ìdúpẹ́ all over the world ibi tí wọ́n ti ń gbọ́ mi pé most especially ah, gbogbo bloggers tí wọ́n sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ lójú gbogbo ibi tó ń lọ wọn jẹ́ kó rẹ̀ mí and mo um, tún dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ pé wọ́n ń sọ àwọn tó ń bà mí nú jẹ́ bẹ̀ bí wọ́n ṣe rò pé yóò bà mí nú jẹ́ ọlọ́run tó máa ń sọ máa ń padà sọ kiri fún mi ni because nínú ìbàjẹ́ tó bá ṣe mo máa ń rí àwọn ọkàn mú lò ń bẹ̀ hmm. and um, tí mo rìn mo rí rí dúpẹ́ lọ́wọ́ yín gan torí pé irú ọ̀nà tí wọ́n fún mi nílẹ̀ yẹn mo rí pé ó wà special you see the people the killer of Mohbad now they want to use by sending Mohbad's father is under influence okay Baba Mohbad is under influence they actually want to use They so two people they want to nkan fẹ́ dancing so that by the time they are fighting also you understand me just to match you know but this that's not my my my, my headache but let's continue let's continue listening to this after the bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ interview that iṣẹ́ rere tó ń ṣe yẹn tó ti pe IGP tó yẹ pé wọ́n ṣe wà lórí láìfì yẹn náà lánàá nígbà tí wọ́n ń pè tí wọ́n ní wọ́n ń pè o tí wọ́n ní bóyá PRO wọn àbí kíríkọ wọn ò kò gbé yẹn IGP mo gbé sórí platform lẹ́sẹ̀kẹsẹ̀ pé please IGP your attention is needed and lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹni tí wọ́n ń pè tí ó gbìkọ̀ yẹn ló pè padà wọlé síbẹ̀ yẹn you understand me so when you are saying that one wọ́n dẹ̀ ní pé gbogbo wọn update bẹ́ẹ̀ they want to be causing confusion for you not to talk That's to intimidate. I'm telling you, those of you criminals, read, read my lips. You cannot intimidate me. You want to kill somebody, you want to kill me, you will know your mind will not touch ground. Okay, somebody to wọ́n pa ó máa kú ni, tí wọ́n pa tó kú ló fọwọ́ rọrí náà, ó máa kú ni. You too, ó máa tún kú. Ṣó ti yé? Àá ah, tó bá yẹ ti wá kú ò ní rọrùn wọ̀, ayé ẹ̀ máa bàjẹ́ lọ́rùn. Ó ti yé? Ayé ẹ̀ bó ṣe bàjẹ́ láyé because some of you just believe you have money and you have power and you are connected and you are celebrity or whatever you call yourself that you are doing evil. Do you know what? You cannot confess. You cannot tell the whole world the evil you are doing. What is the essence of you doing it? Is that make you a celebrity? Is that make you somebody? You are just nobody. God, ìwọ are not more yín in àpọ́nlé, kò dẹ̀ tún ní fún yín, kò fún yín lápọ́nlé, èṣù kàn tàn yín Let's listen. Baba Mba is one talking now. Kò lọ Any ọ̀dọ̀ any tó máa ń Martin, hammer yẹn ẹnìkan dìdì máa ti hámà but níjọ́ kan ó lọ ṣe nǹkan burúkú kan ó ti yẹ yín báyìí ó lọ ṣe nǹkan burúkú kan ó kàn ó kàn ṣe kinní láti ìgbà yẹn ni wọ́n ti ń divert wọ́n ń play lórí intelligence ẹ̀ náà ni o it's a fool it's a fool bíbélì ni kẹgbọ́n bí ejò kan níwà tútù bí àdàbà ó ń lọ sórí ibẹ̀ yẹn ẹ máa gbọ́ nǹkan tó sọ ó tún tọrọ owó ń bẹ̀ systematically nǹkan tó ń nídìí bẹ́ẹ̀ ọdọ́ bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ kí ló kàǹtì ẹgbẹ̀rún kẹ̀tẹ̀ sọ lẹ́ni pé i will take you to the igp ṣé kúrú lè gbẹ̀ lọ́dọ̀ igp ó wá ń sọ níbẹ̀ pé òun ti fi èèyàn mímọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ni lẹ́yìn ó lọ́rọ̀ mọ́ bàbá Mohbad ṣé kí n sọ fún ẹ tó bá kọ́ mansion fún ẹ kó gbé wọnú aṣọ rock wọ́n ti faṣọ ògùn ẹ̀yà aṣọ ògùn ẹ kò sí nǹkan tó dáa tó nǹkan tí ọmọ ẹ̀ Mohbad tó bá ṣe fẹ́ tó bá jẹ́ kó wà láyé owó tí Davido ní tó bá wà láyé ó lè lówó ju Davido lọ tó rórin tí Davido ń kọ lòun náà kọ ṣó ń gbọ́rọ̀ mi ṣó tó bá fi ẹni tí wàá bribe aṣọ ògùn ẹ̀ náà ya wọ́n dẹ̀ ra lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ máa sọ fún pé wọ́n ní legal lórí ẹ̀ lórúkọ jésù wọn ní ọ̀tá òní nílẹ̀ gara ìtòrí mi alátẹnujẹ ni wọ́n ti náà ń sọ tipẹ́ ẹ máa gbọ́. ṣe atọ́nà tí gbogbo ètò fi ṣe ṣe àti àwọn tọ́nà ń lò láti parapọ̀ láti jẹ́ kí fínú kó ṣe ṣe. kí ni. inú mi dùn gan pípé àwọn èèyàn fi mí sílẹ̀ torí pé mo mọ̀ pé ìfẹ́ tí ẹ ní ẹ nífẹ̀ẹ́ ọlọ́run lára mi àti ọmọ tí ó lọ yìí. ṣé sọ fún yín Bukky Jesse ó máa ń kó mórè o o máa ní kó máa ta sí nítorí gbogbo ló síwín ṣùgbọ́n Bukky Jesse òun ló wà nínú àwọn tó ṣe ọ̀rọ̀ tó ṣe lọ síbẹ̀ yẹn àti èyí táwa bá ṣe lórí platform wa ń bì yìí tí n bá ṣe yẹn nígbà mi máa ti dé parliament tó máa ti dé gbogbo ibi tí wọ́n fẹ́ kó dé lẹ́tà wọn ò tí ì débẹ̀ wọ́n read my lips tó tọ́ mo sọ àkàìmọye ìyà tó ń jẹ mí tó fi jẹ ọmọ mi tó torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ṣùgbọ́n jẹ́ ń sọ kọ́kọ́ fún yín ṣe rí bẹ́ẹ̀ ṣe dá mi yẹn tó bá dá sí mo lè má lè di èèyàn tó ń speak fáwọn èèyàn náà láti máa sọ tòótọ́ àti òdodo but lórí pé wọn ò dá sí yẹn olódodo ó ti yẹyin bẹ́yẹn ni mo jẹ́ mo dẹ̀ tún dúró sórí òdodo up till now bí n bá rí justice gbà tọ́dà bá rí yòówọ́n tán ọlọ́run máa crown me, and then mi ò tiẹ̀ béèrè fún revenge lórí àwọn èèyàn tó ṣẹ̀ mí ṣùgbọ́n that thing has to stop we pay due we pay nínú àwọn tó ti pay due tó ti pay sacrifice lórí pé à ń sọ tòótọ́ ọ̀rọ̀ èmi wà nínú wọn because the father of my baby was killed because I speak here and because I want to save others. Àmín. Èrè tí oníkálukú tó ń fẹ́ àwọn ọmọ máa yọ̀ǹda rẹ̀ fún ọ. Gbogbo àládùúrà ohun mẹ́ta téèyàn fi ń ṣe. ṣe máa gbọ́ ó ní gbogbo àwọn tó ń gbọ́ òun gbogbo àwọn tó ń gbọ́ yín àtàwọn tó pọ̀ ọmọ yín torí ló ń dà yẹn tán ti pè yín pé kẹwà yẹn wọ́n ní kẹwà gbàdúrà fún wọn àwọn tó pa ọmọ yín nísìnyí wọ́n máa sọ fún mi the only thing they want to be giving me to be doing is to be praying for people you pray for that people you don't get money no staff for you no money for you no assistant for you they want you to be praying for the wicked souls that's what they want that's another system now wọ́n ní kó wá síbẹ̀ àwọn tó pa ọmọ ẹ̀ lára wọn máa wà lábẹ́ platform wọn wà ní gbogbo etí tó ń gbọ́ gbogbo etí tó ń gbọ́ yín ṣe máa ṣoríire tí wọ́n ní gbọ́ mọ́ sí tí àwọn tó ń jà tán sọ pé àwọn tó ṣe ìkà yẹn nǹkan tó bá ti ṣe whatever God whatever anybody has so he will repeat now you, they are telling you to go there if you are not a fool pé gbogbo etí tó ń gbọ́ yín ṣé gbogbo àwọn tó pọ̀ mọ́ yín wọ́n sọ fún yín pé wọ́n ń gbóhùn yín ni àwọn tí òfin kẹrin jọ́sìn jọ́sìn pé wọ́n ń gbóhùn yín ni wọ́n gbé yín kúrò lọ́dọ̀ rẹ̀ ṣé eléyìí ti sọ̀rọ̀ fún yín rí àwọn tí wọ́n sọ tó tì mọ́lé òun ló ń gba bẹ́ẹ̀lì wọn náà tó ń rèsì owó fún wọn náà ẹni tó jẹ́ kí wọ́n fún yín mọ́tò àlòkù níjọ́sí wọ́n ti gbé yín so that systematically the two of them will be fighting themselves they will be racing when the Ondo people work Ekiti people work now they will give the honour to Ìjẹ̀bú abẹ́ ẹ̀sìnwìnrin ẹ̀sìnwìnrin mọ́ tilẹ̀ ní they will be giving the honour to Ìjẹ̀bú àní Ìbàdàn kò ní yẹ yín ni bàbá Mohbad mo ń já yín sí porí yín òpè mo lẹ́yọ ọ̀dẹ̀ nìyí stay where you are ẹ ti dọ́dọ̀ bẹ̀rẹ̀ kẹ̀tẹ́ tó bá gbé gbogbo family yìí wá gan láti wá máa sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ kẹta kó ara yín káwo bí tá à ń lọ wọn náà fẹ́ gbé lọ sọ́dọ̀ IG ẹ wá ní ẹ ti fèèyàn mímọ̀ sọ̀rọ̀ nínú bíbá náà ni pé èèyàn mímọ̀ tẹ́ fi sọ̀rọ̀ yẹn tí wọ́n bá ti gbé yín lọ́dọ̀ IG tó bá ti di lọ́la o tí bẹ̀rẹ̀ kẹ̀tọ̀ bá gbé yín níbẹ̀ kẹ́ wá ti lọlé kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní ọkọlẹ̀kọ̀ ọ́fíìsì IGP kẹlu torí pé ẹ ti mọ̀ wọ́n jẹ́ sọ fún yín ọmọ ẹ mọ̀yàn jù ẹ lọ kó tó kún wọn past years ọmọ ẹ mọ̀yàn gbogbo àwọn èèyàn ló gbóyàn ọmọ ẹ wọ́n mọ̀ wọ́n wọ́n mọ ọmọ ẹ ó wà influential jù ẹ lọ wọ́n finish ẹ̀ dànù you think say my baba baba ọmọ mi ò mọ̀yàn ní ó rẹ pé mi ò mọ̀yàn ní àwọn èèyàn tí mo pè lẹ́yìn yẹn náà èèyàn ni wọ́n ni tó mo kúdí sí oró àti rò pé ó mọ̀yàn ṣé kúdí all these people are criminals mo sọ ni pẹ̀lẹ́nu mi ṣé ọkọ̀ kúdí when they you know when people are talking eh? when they are fighting themselves here no, my pé ó máa how I got to know that Kudi husband live in America on this social media they were fighting Where ọkọ ẹ̀ ó gbé he live in America and he has a fraud case many majority of them they do that and that's why even when I came I was also talking saying it they say okay we have to investigate you as well I've lived in three countries I live in three countries And I came to Canada because then I believe I'm going to find comfort because they, they don't legalize gun. I wasn't reading that they legalize gun the way they legalize it in, in, um, in, in America. You understand me? So, and I believe that the people, those criminals, when they stole from you, they want to kill you on it. And that's what is happening on Kurokuro. Okay? This Iya Mohbad, I mean, this Baba Mohbad, ó lọ sórí ibẹ̀ yẹn, ó ń gbàdúrà fún àwọn ìgbèjì tó ń gbọ́n ẹ bá jẹ́ ká gbọ́ ẹ jẹ́ á máa gbọ́ lọ ẹ bá gbọ́ gbogbo nǹkan tó sọ kókó. ọdún tí ọdún máa fi ń dùn rẹ ní owó ayọ̀ àti àlàáfíà mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run máa yọ̀ǹda fún wa bó ṣe máa rí fún wa nìyí. ṣe gbọ́ ó lọ sórí platform yẹn ó sọ pé gbogbo ohun tí ayé fi ń dùn owó ìyẹn lẹ ṣe rí pé gbogbo wọn tán bá ti lọ sórí platform kọ báyìí to show you that they hate you wọn ò ní sọ pé dáwó wọn ò ní sọ pé tag your account They believe that they can buy anybody. They are buying people with money. And Baba Mubad also have, have that mentality that owó no fi ń ṣe ayé. Mubad Mohbad ò lówó ni? Mohbad lówó ó ṣiṣẹ́ owó kò dúró jowó náà. Ó ti yé bẹ́ẹ̀ yẹn. Mohbad struggle as ọmọdé ara ẹ̀. Ó ti le bẹ́ẹ̀ yẹn. Kọ́ ẹ̀ wọn bí láti ilé olówó. Achievement nǹkan tí àwọn tó ń bí tí olówó bí wọn tí wọ́n fẹ́ ṣe láyé lòun ṣe náà lọ́lọ́run dẹ̀ mẹ́kúwé fún ṣé wọ́n jẹ́ kó dúró ọ̀dẹ̀ ní ìbọ̀ mo ń ja yín bí mo ṣe bú yín ẹ̀ mi ò bú yín tán o mi ò dẹ̀ yé ti yín o ṣùgbọ́n mo fẹ́ kí ẹ jẹ́ kó yín pé mo pè yín tó ọ̀dà ní kẹjẹ́ kó yín pé ẹ ti gbọ́ tó wá ti gbé yín kó ònú dọ̀tí kẹ́ wá tún padà síbi ẹ̀rẹ̀ torí àti sọ fún wọn pé all the people on the Facebook tó mo ti sọ pé ẹ all those kudi all those kiri kan I said it with my mouth wọ́n ti mú èèyàn lórí Facebook yẹn a blogger a baby twins was stolen and a one of the blogger was part of the people who stole the baby. And when you want to talk, they'll be warning you. They're calling All the criminal in Nigeria, they'll be tagging you a, a place where they will be telling you, little be careful. What can you do more than killing? After killing, can you stand and tell your word that you are the one that killed the person? So you cannot tell your word that you killing. Olórí burúkú Let me say it Yoruba. Kò ní dáa fún yín. Bíbélì kò ní dáa fún Facebook. Kí tiẹ̀ sọ fún yín pé a coward in your àlè you wọ́n pè yín náà. Láti wọ́n pèsè orí ètò àṣálẹ́ yìí so mo wá ẹni tó ní ìbéèrè rẹ́dí àti dáhùn bí ẹ̀mí jì fún orí tó lọ ọ̀dọ̀ kí lọ sọ àbí kí lọ sọ. ṣe gbọ́ ó ti wá sọ ní iṣẹ́ ẹni tó bá ti ní ìbéèrè lórí pílàfọ́ọ̀mù yẹn kò sọ pé ẹni tó bá ní ìbéèrè lórí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ kó wá ẹ má jẹ́ kí ṣe rí ọ̀rọ̀ tí mo sọ pé wọ́n sọ pé kùbá máa sanwó fún àkáǹtì tó bá jẹ́ olóbi yín nínú wọ́n máa wo àkáǹtì yẹn to clear everybody ni every information that people have passed out that information has to be investigated okay huh. so baba Mubad, if you get angry because at time when i'm talking you'll be thinking that maybe we are supporting somebody i don't support any bullshit nínú gbogbo yín tẹ́ wà láyé yẹn ẹni tó ti kú yẹn tí wọ́n pa ọlọfúnlẹ òun nítorí àwa náà wọ́n ti pa àwọn èèyàn tiwa rí ó ti yẹ then àdẹfẹ kó ṣẹlẹ̀ mọ́ ní orílẹ̀ for order that is coming for them not to be killing ọlọfúnlẹ like that that's why we're speaking don't believe that orí ẹ wújọrùn náà ó ti yé bẹ́ẹ̀ yẹn owó ni wọ́n fi ń ṣayé fi gbogbo yín ṣọ́mọ yín ò lówó ṣé kò ṣiṣẹ́ owó ṣójú owó náà ṣójú owó náà so àwọn tó ń tọ̀ yín tó máa sọ pé kẹ lọ sọ́dọ̀ ọ̀nà àkúdí tẹ́tí wà lọ́dọ̀ obìnrin kẹ̀tẹ̀ you don't go to anywhere maintain your logo and stop your bullshit because systematically they want to bring down torí pé a ti sọ̀rọ̀ pé mo ti sọ̀rọ̀ lánàá wọ́n dárúkọ ìjẹ̀bú I continue to mention ìjẹ̀bú. The father of my baby died. They killed the father of my baby when the Buhari and Oshibajo Jebu came to power and I hate them. Ìjẹ̀bú náà lọmọ tí wọ́n pa àti Èkó. Ọmọ Èkó pọ̀nbélé bàbá ẹ̀ ní 1993 kan ni òun àti tó nígbà yóò ti jẹ deputy Lagos state rí. So ọmọ Èkó pọ̀nbélé ni bàbá ọmọ mi tí wọ́n pa. Délé Adébọ̀wálé ọmọ Èkó Lekki let me now tell you if you are fighting me because of my things àní bí tí mo ti jàre tẹ́ ń dá mi lẹ́bi gbogbo yín tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ní jàre mọ́ láyé ọ̀run á dá yín lẹ́bi àtayé ọ̀run máa dá yín lẹ́bi táláyé tẹ́ bá ra gbogbo ayé àti ìjọba ayé pa ọ̀run á máa dá yín lẹ́bi á dá ilé yín àti gbogbo nǹkan tẹ́ bá ṣe lẹ́bi àti gbogbo tó bá belongs to you. ọmọ mi this my baby girl I got pregnant I was in àmọ́ lóyún bàbá ọmọ mi yẹn grandpa mo máa gbé lọ sílẹ̀ kí ngbà míì tó bá ti torí ngbà yẹn wọ́n wá lò mí àsè bíi driver ni ọmọ ẹ máa ní kí n máa gbé lọ sí kí n bá àwọn tó bá bàbá máa ń kẹ́ra gan á bá ń gbé lọ sí ọ̀dọ̀ wòlíì kan ń gbé lọ sí hospital kan I do that and I spend my money but all these wicked souls tó bá ti ṣiṣẹ́ tán wọ́n gbóríyìn èèyàn fẹ́ lómi bàbá was going to court every time nípa wọ́n pollute omi gbà yẹn they don't know that the crude oil omi yẹn pé omi ilẹ̀ wọn ní epo but they thought it was a mobi that pollute their omi so they now sued Mobi to court they always go they stay in the court for long o justice Oguntade àwọn ló jẹ mi mọ̀ wọ́n bàbá yìí ò lè mi but mo ti gbé wọn lọ sọ́fíìsì tí máa jókòó sínú mọ́tò màmá dóde wọn nínú justice nínú justice Oguntade office ní Lẹ́kí lọ́hùn yẹn máa jókòó sínú mọ́tò màmá dóde wọn because I take baba around so baba when baba want to go to court at times he will ask he will ask tó bá ti lóun ní ìdòwò tó bá mi náà ni mo délé máa sọ fún ni ọláyínká stevie ó máa ní kí n fún bàbá lówó ni mo máa fún bàbá lówó mo treat bàbá bíi bàbá mi because mi ní bàbá ìgbà tó tún wá later later o tó tún wá ní wọ́n discover epo yẹn the person that was a chairman of that place was ayéọlá ayéọlá died in St Nicholas ọ̀rẹ́ ìyàwó aléyọ̀lá tó jẹ́ ọ̀rẹ́ ti tèmi tó dára àwọn ìyà kì í ṣe ìyàwó kan ló ní oríyà púpọ̀ tó wá jẹ́ bí ẹn tó yàn tó dẹ̀ jẹ́ ọ̀rẹ́ tèmi ó ní mo pè ní ìjì ayéọlá yẹn tó wà ní ọwọ́ tó jẹ́ ọmọ ìlàjẹ́ tó jẹ́ ọmọ òkìtì pupa tó wà ní ṣọ́ọ̀ṣì sọ títóbi rẹ̀ ẹ ti rí bí ọ̀rọ̀ ṣe ń já papọ̀ lára ìyàwó ayéọ̀lá tó jẹ́ ìyá ayéọ̀lá kẹ̀dẹ̀rẹ̀ kọ́lọ́run kún rest in peace is my customer apart from mi kó jẹ́ in-law fún mi kó jẹ́ family because all these people ẹ̀pẹ́ o lẹ́kí o in one way or the other they are related originally ẹ̀pẹ́ ẹ̀pẹ́ division that's where ayéọ̀lá tó jáde fún tó jẹ́ lẹ́kí i mean lẹ́kí ló jáde fún báyìí as a chairman of lẹ́kí because original lẹ́kí ibẹ̀ yẹn ló ti wá it was in power nígbà tó ń dìtẹ́ ti epo yẹn ṣó ti eyín bẹ́yẹn so ayéọ̀la is a person kì í ṣe tí mi ò mọ̀ ògìdán lẹ́yìn tí ayéọ̀la kúrò bẹ́ẹ̀ was the next person is also ayéọ̀la jẹ́ àbúrò fún Baba wa bàbá grandpa wa grandpa Baba Bukola mi then ògìdán tó padà lọ síbẹ̀ ìyá àti péjú ògìdán tó lábẹ́ platform tí màá jẹ́ gbogbo new page tí mo rí ẹ máa rí péjú ògìdán bẹ́ẹ̀ tí n bá jáde ó máa sọ my wife my wife pretty full wife for me àtàbúrò ẹ̀ tó jẹ́ lọ́ọ̀yà tó jẹ́ APC they are all APC you understand me Baba gangan is apc ó ti yẹ yín mẹ́yẹn ètò lọ sí rẹ̀pù ń jọ yẹn náà àgbọ̀dá bábíjọ bọ́lá cousin the same i mean first cousin you want, Baba bàbá délé náà ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ni wọ́n so talking about Lagos state okay You understand me? When I tell story at time, I'm not looking for. Ṣé mo pé anybody I'm not supposed to. wá help me because book àwọn èèyàn tó bá ti wà nínú ọ̀rọ̀ ẹ̀ wọ́n máa da gbogbo ilé ẹ̀rú wọ́n da gbogbo èèyàn wọ́n á mú gbogbo call kúrò lẹ́yìn ẹ̀ gbogbo tó bá your mother be running. I'm ni á máa dàbí pé anybody bá support them because they are evil. They want the secret not to be open because they know that you are enlightened. You understand many things. You understand me? Okay? Now, délé yẹn ló ní orí Facebook yìí náà wọ́n korúkọ mi sí mo ti forgive àwọn èèyàn mo ti let go but eh, all these people gbogbo bí mo ṣe ni mo let go àwọn èèyàn yẹn they will make sure pé wọ́n tún rí dínkù ayé wọn ò ní jẹ́ kó rí nǹkankan wọn ò ní jẹ́ kó rówó wọn Facebook wọn ò ní jẹ́ olówó wọn ò ní ṣe orí nínú ìlú wọn ò ní jẹ́ owó ọbẹ̀ lórí ìlú tó wà náà wọn ò ní jẹ́ oní peace wọn ò ní jẹ́ ṣe nǹkankan wọ́n máa máa dìtẹ̀ ogun sí ẹ gbogbo àti ọjọ́ tí wọ́n ti ta ilẹ̀ àti gbogbo nǹkan tó wà ní gbogbo ẹ̀pẹ́ yẹn I have rights tí wọ́n bá ní wọ́n fẹ́ gbé part of it wọ́n sọ fún mi pé ókè o tí bá tiẹ̀ èló náà fẹ́ fún mi wọ́n sọ pé ókè o to bọ́lá o kó tiẹ̀ wọn ò ní gbé fún mi o tọ́ mọ̀ ìpọ́mọ̀ ìpẹ́ wà lọ́wọ́ mi wọ́n máa gbé fún àwọn ọmọ Ìbàdàn àtàwọn tí ò bá qualify fún wọ́n máa ń ṣe tán máa ń sọ pé ẹ eh, we have to support some people we have to support some people you can see now that mo gbé ọ̀rọ̀ tèmi sílẹ̀ bàbá Mohbad mo gbé gbogbo ìṣòro tèmi mo hàn gẹ̀ẹ́sẹ̀gbẹ̀ kan mo wá sọ pé afẹ́jọ́sì kì í ṣe torí yín owó bàbá Mohbad kì í ṣe torí ẹ torí kí kíní yẹn má bàa máa ṣẹlẹ̀ mọ́ kó má bàa máa ṣe kíní yẹn fún àwọn èèyàn mọ́ ní orílẹ̀-èdè nàìjíríà ká lè ní òtítọ́ olódodo kan wọ́n fi àwọn owó àtowó òṣì ẹ máa gbọ́ ibi tó ti tọrọ owó sí o ṣẹ́ni kó kọ́kọ́ gbàdúrà nígbà tó ṣe tán kọ́kọ́ gbàdúrà gbàdúrà tó ti ẹyin gbogbo ẹ̀yin tẹ́tí tó ń gbọ́ òun àti gbogbo àwọn tó pa ọmọ ẹ̀ ẹ̀ ní fọmọ ẹ̀ gbọ́mọ sí kí ni o bá àgbàdúrà didi ọ̀la mẹ́wàá bíbélì ló sọ pé àdúrà olódodo nìkan ló máa ṣiṣẹ́ agbára the prayer of the righteous work greatly not the prayer of hypocrisy and pretender àwọn killers ó ti yẹ yín báyìí bàbá Mohbad ẹ lọ kóra yín jókòó síbi kan ẹ gbọ́ ó lè. Yes, sir. Thank you so ẹ ṣé gan bàbá Mohbad ẹ ẹ bàbá Mohbad ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ bi yín o. Sorry, you people should please pardon Baba Mohbad and myself. We have to speak Yoruba. He's better with it. Eh, uh, lẹ́ni arí yín tẹ́ sunkún tẹ́ wá nǹkan tó wọ white tó wá ń fọwọ́ kàn yín kí ló ṣe yín tẹ́ fi wá vò. ẹ̀gbọ́n ṣé question nìyẹn wọ́n lọ́mọ èèyàn kú olórí aṣọ ẹ̀ ó ya olórí aṣọ bàbá Mohbad fàyà ayé fàyà àwọn ìka ènìyàn ya olórí aṣọ ẹ̀ wọ́n já sí ìwòwò wọ́n dẹ̀ ló ń sunkún ẹgbọ́ ṣe gbọ́ kúdí ẹgbẹ́ sì tó fi ń ṣe pé kí ló ń pa yín lẹ́kún ṣó yẹ kó máa yọ̀ ni. People are looking at this man and the boy, the way they kill him, they cry. A lot of people will call him, they will cry. A lot of people are crying secretly because kò lè wọ́n ní wọ́n pé ó wá ní pé òun Ta ni ó máa sunkún tó máa gbé korobá fún pé kó sunkún sí? Bóyá ó lè kún korobá fi wẹ̀. Nítorí pé wọ́n ju ayé po ayé ẹ̀ mọ́ ẹrọ̀fọ̀. Ayé po ayé ẹ̀ mọ́ ègún. Ayé po ayé ẹ̀ mọ́ eérú. Wọ́n já sí ìwòwò. Ó sì wọ́n ló ń sunkún kúdí may almighty pay you secretly gbogbo tó ti ṣe láyé kọ́lọ́n san fún ẹ padà kó san fún ẹ tilétilé tọkọtọkọ tọmọtọmọ you are asking pé kí ló ń sunkún fún ṣó lọ síbẹ̀ láti lọ ni ṣó lọ bẹ̀ wọ́n pè ní torí pé ọmọ ẹ ṣe bẹ́ẹ̀ dè wọ́n ní kó wá polówó fọmọ ẹ ni àbí wọ́n sọ ko wa wá fi bàbá ẹ̀wọ̀n pé ọmọ náà wà láyé wọ́n fa olórí aṣọ ìyá wọ́n ya Won já sí ìwòwò Won ba yí ẹ̀jẹ̀ wọn tún ní kó máa gbàdúrà fáwọn èèyàn tí ọ̀gá ìbọn ṣe ṣe fún mi wọ́n máa sọ fún ẹ pé kó máa gbàdúrà fáwọn èèyàn ni ìyá máa jọmọ mi wọ́n máa tọ́ṣọ̀ ọmọ mi wọ́n máa fìyà jọmọ mi wọ́n tún ní wọ́n lu agbára you can you imagine what they have done to me in this Canada and whatever they do to me they do it also together with my daughter they maltreated us together with my daughter ni. ó yá. kí lè rò nígbà yẹn tí wọ́n fi ń bẹ̀yìn bẹ̀yìn tí gbogbo wa tá à ń wò yìí náà omi dẹ̀ ń bọ́ lójú wa. excuse me please. Can this lady, is this lady asking for justice? For really? Does she know what she's saying? Because they will say, justice for Mohbad. They just use it as a logo. They just use it as a title. For people to believe that they are supporting. Let me tell you, Inú jìnnà ju ọ̀run lọ. Once again, this, your, according to the adage of Yorubas, one of the adage, say your tummy, your heart is more far than heaven. Some people will die immediately they kill them, they go, they settle down. But some people you trouble, you try to investigate them, you don't get them for donkey years. That's the meaning of the adage. Ah. mo because wọn hmm. I máa ránṣẹ́ tó máa jíṣẹ́ fún mi ni àwa jíṣẹ́ yẹn fún mi to. àwa bíi pé dáàdì ẹ fún mi lówó research card gbogbo ẹ kó ti yọ gbogbo kówó lọ́dọ̀ mi me. I make mi níwọ̀n gbogbo àwọn èyí tí a jọ rìn yẹn èmi ni mò ń rántí hmm. tó ń bà mí nínú jẹ́ bí mo ṣe wà fẹ́ yẹn wọ́n ṣe ń sọ̀rọ̀ nípa yẹn mo wá rí pé ah ká ní bọ́mọ ilé ìjì. tó bá jẹ́ pé mojú ó pé wọ́n lọ́gbọ́n gbogbo ètò sọ yẹn màmá ṣùgbọ́n mi ò I don't care for it so n tí ó sọ yẹn tó bá yí pé ẹni tó gbọ́n ni ó ti yẹ yín bẹ́ẹ̀ torí ẹ̀ ló ti máa ń pe ẹ̀yin náà ní ara oko ó dẹ̀ ti wà lẹ́kọ̀ọ́ for a long time kí dẹ̀ ń ṣe pé wọ́n bí ẹ síbì kan ló máa jẹ́ kó gbọ́n ó ti yẹ bẹ́ẹ̀ yẹn somebody asks you that silly question you yọ ní tó yẹ kí bàbá Mohbad fi dá Kudi lóhùn ni pé Kudi ṣé gbogbo nǹkan tí mo bá rò kò sí nǹkan tí ò lè pa mí lẹ́kùn ni kó sọ simple as as abc pọ́mọ òun ló kù olórí aṣọ òun ló yà láyé dá òun lóró ó máa ní mínì okay both of them they don't know what they are doing they are not i don't think that's why i never think that Mohbad's father need is asking for justice he's trying to protect some people yes and i'm not going to call name all right but in the people he's protecting he knows the people they don't want to touch àwọn tí wọn ò fẹ́ fọwọ́ kàn rárá rárá they know themselves okay and that's why tó ń ṣe gbé wá tó ń ṣe control ẹ̀ wá sí under platform Kudi okay they know themselves Kudi also is fighting for some people protecting some people that are also involved in killing of Mohbad read my lips you believe it or not cup of your tea but nothing but the truth we are seeing on this platform padà kó wá máa ṣe bó ṣe ń ṣe so àwọn owó bí ìmọ̀ mo ṣe lè express feelings yẹn orí mi kàn ń wú omi yẹn kàn ń jáde lójú mi pé. Ah, ọ̀dẹ̀ niyín ọ̀dẹ̀ niyín ọ̀dẹ̀ niyín ọ̀dẹ̀ orí yín wú is more than in fact ọmọ bàbá ọmọ mi tí wọ́n pa yìí ń ṣọmọ mi ọmọ ọlọ́mọ náà ni I feel the father and the, all the family there because I'm sorry to say this they may not understand foolishness lè ṣe anybody because when these evil people on your matter you take your friend like enemy You take your enemy like a friend. This is what they do. They place themselves to you. They present themselves to you like a friend and they are great enemy to do more havoc and to prevent you to not to see the light. Kumari má rí tòótọ́. Kò náà I see free for them. So talk less of your son that is rich for six good years The father of my baby are not giving, he's not talking to my father for, for the daughter. A lot of things happen. They use him that time. And that's why I'm telling you, all evil they have done to me, all the game they play with those people around me. And I'm using that to teach you to let to, for you to learn from it. You already, wọ Baba Mubat tán ti lo gbogbo àwọn ọmọ ẹ, to ẹ ti jáde tó ti wá you are not a good father. I start training them, èyí tó Simply because you are covering some secret cannot be covered. Okay? So it's because of that's what they anytime they want to fight you, they want to do evil to you. They make sure they get your family involved. So that your family, wọ́n máa up, pé máa rántí family yẹn. Pé ṣé o mọ̀ pé ìyẹn ti lọ tó bá tún ṣe wẹ̀ ń sìn, ìyẹn ti wà involve lára wọn. Better tọmọ yẹn tí ọmọ ẹgbẹ́ àdúrà to bá wà involve kó lọ sẹ́wọ̀n tó bá máa padà dé abọ́n ègé àti pastor. Ò dan bọ́ dàrú kó wà níta, ayé yín sì wà léwu. Ju pé kó máa fẹ́ pẹ̀sì fẹ̀tẹ́lẹ̀ kó máa palàpálàpà làpálàpá ń gbé gbòòrò ó gbénu lé ẹ̀tẹ̀ máa ń gbé gbó ni ẹni tẹ́tẹ̀ bá ti bò wọ́n máa gbé sínú gbó eru náà fi ń kùn. àwọn tó fà á nìyẹn mú kàn rántí ìgbà àti ẹ̀ka jọ wà ó lè gẹ́ nìyẹn mà. so ẹ jọ ẹ má ẹ má bínú sí wa bí ìrìn àjò ọ̀dọ́ bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ yìí ẹ jẹ́ kọ́lé fún wa ní insight díẹ̀ bó ṣe bẹ ṣe bó ṣe ápùn díẹ̀ ẹ kàn fún wa ní sáà fẹ́ mọ̀ ṣé ẹ kàn fún wa ní sáìtì díẹ̀ níwọ̀nba ráńpẹ́ bó ṣe ṣó easy láti rí màá yẹn báwo lè ṣe. Berekete is a popular he is a public man he doesn't hide himself for anybody he attend to every case urgent spirit urgent he got an urgent spirit an urgent urgent soul urgent body when your case is urgent he attend to you he doesn't make himself So personal, despite God has made him a personal and then make him a great person. You call into the show when you complain, he listen to you. Don't say show easy. That you are connected with you. don't know him. And he doesn't know what to mingle with criminals. He doesn't want to mingle with criminals. I'm telling you I'm telling the majority of you, what more wà lórí Facebook, I know more? You that dáadáa, majority of you bloggers are criminals that being paid by the evil ones operating to mount people on this social media. And we are telling you authoritatively that the Facebook was made and the media was made by some white people. And no, it's not made for you personally. And it's not made for you to mount people and do atrocity. But kò sí wọn bá ṣe ṣe bò lórí tí ò ní rùn pẹ́. Tí ìyọ̀bá fẹ́ rí mẹ́rin láàárín hmm. oṣù mẹ́ta gan àwọn èrò tí mo ń bá lẹ̀ hmm. pọ̀ mo wá rí pé omi ọ̀fẹ́ kan ni. irọ́ ló pa baba Mohbad this man have said it ago about a month and a half ago last year ago pé the Mohbad family should come and see him is interested no don't let anybody be telling you that láti rí oh difficult he drop his phone number everywhere that you have a emergency you have things of one day at ten d he drop it there stop packaging oṣì you lie too much you want to believe that when things tó bá ṣe nǹkan tó just to wan end the glory of something you want to end this glory olè ni wọ́n ń pè é tàbá sọ̀rọ̀ sọ ma ni wọ́n bú jẹ̀bú olè ni wọ́n ń pè yín. torí pé èèyàn ló máa mú kí òun mọ̀ yàn. ẹ máa gbọ́ ọ. òun wá rí pé yes láti ìgbà tó mo ti gbàdọ́dọ̀ wọn ti mú bí mi wọ studio tẹ bá wo ìta àwọn tó wà ń ta one times four àwọn tó wà ní. ṣẹgbọ́n wọ́n mú wọ studio ọmọ ìjọba ètò ìwà bẹ̀sáyà wake up your son, eh? Your son can take you to any level if they allow your son to grow. If they allow your son to be alive, he can take you higher. Okay? Davido yẹn ó sọ story kan, ó ní bàbá òun ò fẹ́ oni ń kọrin. Ó ní ọ̀ǹtì tí bàbá president gbórin òun, wọ́n wá lo orin kan fún kìíní kan fún Nàìjíríà àbí nǹkan kan fún president ló ṣe. Ó ní since then, ṣó ti yé your son kò sí nǹkan táwọn kan ṣe fún ẹ. Ó ní wọ́n ṣe gbé òun wọlé You are now happy that your son, eh, would cool. Now that you want to open door for you, door has not opened. oh, Baba Mohbad. With all these jargons you are saying, door has not opened. All right? Ẹnu ló ṣílẹ̀kùn ẹnu ló máa ń tì. Ó ń ni ohun náà. Ó ń mi bẹ́ẹ̀ Don't be because like you are saying, ah, enyo láṣọ enyo. ẹ máa gbọ́ nǹkan tó sọ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹdìyẹ, ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ, ẹ gbọ́. Tó bá sọ̀rọ̀ go against you. You see me like your enemy, if you lie you see me like your enemy i'm not your friend and i will never be and that's why i never call you kasha rí justice fún Mohbad ni kí gbogbo bush yẹn dẹ stop in system and that's it. one times ẹ ṣọ́ pé man yóò ti ní mẹ́ta ó ti lọ́dẹ o wọ́n ti lọ́dẹ orí ló ń jẹ́ bẹ́ẹ̀ òun ti fi èèyàn mímọ̀ sọ̀rọ̀ ó ti mọ bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ń sìn tí kèsì ọmọ bàbá ti tí kèsì ẹ̀ bá ti parí tí gbogbo nǹkan bá dẹ̀ ti wà ókè yíwú wà á mọ̀ pé òfèèyàn mímọ̀ sọ̀rọ̀ ẹlòmíì máa tún wà sójà go sójà come barak no dey empty bẹ́ẹ̀ yẹn barrack ni bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ house bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ studio is a barrack and the barrack belongs to all Nigeria dàtí àwọn èèyàn fẹ́ fi àyè àjẹ ní àjẹgbé so ẹ̀yin tẹ̀dẹ̀ máa ń wà táyà yín máa ń já pé à ó ti fẹ́ dá sọ̀rọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ẹ lọ sọ fún bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ kó má lè sì sọ́tò bọ́lá o kó má bàa ṣàlàyé kó má bàa dípà ṣe lè yín tú mo ní mo ti forgive him but you don't will me too wọ́n tẹ́ bá ti will me then you continue to ẹ máa suffer àṣírí máa padà wá tú story tẹ ọ̀rọ̀ tẹ ní kí bàbá má gbọ́ ló máa padà wá gbọ́ anáyé gbọ́ gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí and people know I don't lie ò so mo kàn sọ fún yín ní platform I will use it to continue to say the truth okay uh, but I will not be praying for bad people i'll be causing you secretly so if you are repenting now today àyè wà fọmọlúwàbí ẹ repent today torí èpè tí bá máa ṣe ni kọ̀rọ̀ ní gbangba kó má bàa lọ bà lé ẹ àti gbogbo lára lé ẹ ó ti bẹ́ẹ̀ ó lè máa pààyàn àbí kó bá yé èèyàn jẹ́ kó wá sọ pé ẹ̀kan máa gbàdúrà ó ti yẹ mẹ́yìn gbogbo ọbọ̀dọ̀ rẹ̀ torí ọ̀bọ̀ lẹ pé bá máa nìyí ọbọ̀dọ̀ rẹ̀ dẹ̀ ti ń suit Èkìtì I'm from Ondo state ara Ondo not ti Ekiti kuro kúrò ńgbà yẹn Èkìtì òun ṣe kò dá dúró we are the same bàbá mi gbogbo investment tó ní to pọ̀ Ekiti èkìtì ló ní sí ó ti eyín nígbà yẹn torí kòkó dàbí ọ́ìlì ni òkòkó òkòkó ló rà sí gbogbo èkìtì alright huh. so oh, the same thing ni wá mi ìdẹ̀ kì í travel but today èèyàn kan bá fẹ́ sọ fún wa pé you came from so so so and so place you cannot have place in one place or the other and then i will tell you that olúwa ló nílẹ̀ tolúwa nílẹ̀ àti ẹ̀kúnrẹ́ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ á fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ni a sì gbé kalẹ̀ lórí àwọn ta ló máa gorí òkè olúwa lọ ìyẹn mi pé ibi tó bá ti dára àwọn èèyàn tó bá dára ló yẹ kó wà níbi tó dára kì í ṣe àwọn èèyàn burúkú tí wọ́n oppose ara wọn síbi tó dára nì. Ah, ọlọ́run á tọ́jú wọn ojú mo dẹ̀ gbàdúrà pé justice gbogbo wa fẹ́ justice náà kì í ṣe Mohbad hmm. ó ti lọ justice yẹn ọlọ́run máa jẹ́ kó wáyé lòdì sí gbogbo wa ẹ ṣe gan ni ma. àmì sà àmì sà mo mọ mo mọ mo mọ pé oṣù mẹ́ta lẹ́ni wò ní ẹ̀hẹ̀ wò ní wò ní jẹ́ kí ọ̀rọ̀ rí máa yẹn I'm very happy sir I'm very happy sir ìgbèrò wa ó ti wá ṣe báyìí sí àdúrà wa ni pé nísìnyí ẹ sọ fáwọn èèyàn àwọn olólùfẹ́ yín kí ni ẹ fẹ́ kí wọ́n máa ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àti báwo lẹ ṣe fẹ́. ohun ah, tí mo fẹ́ràn ni wípé kó tó fi àdúrà ràn mí lọ́wọ́ hmm. torí gbogbo ohun tí à ń ṣe yìí ọwọ́ agbára lọ́run ni àwọn tí mò ń rí ó kọjá òye mi ṣẹ́rí nígbà tí ọmọ yìí lọ sọ pé ó bá kú ó ní bẹ́ẹ̀ tó bá pa wọ́n ní wọn lè pa gbogbo ẹbí òun àwọn ẹbí yẹn ò yé mi torí pé a ò pọ̀ nínú ẹbí alọ́ba hmm. nígbà tí mo wá rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń dìde ah wọn á rí pé ohun tí ọmọ yìí sọ yìí ló bẹ̀rẹ̀ sí ló bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ yìí so àdúrà náà ni mo fẹ́ kí gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ yẹn kan máa gbà fún mi pé bàbá yìí o ní àkókò yìí o àìsàn gbọdọ̀ ṣe mí o orí mo ṣe wà yìí lọ́wọ́lọ́wọ́ mo ṣe wà yìí gan ohun tí mò ń ṣe ó ju agbára mi lọ so ọwọ́ agbára ọlọ́run náà ni kò gbé mi lókè àwọn ọkọ tó máa gbàdúrà fún mi wọ́n tó fi gbogbo tó bá ní náà láti ràn mí lọ́wọ́ torí pé ní àkókò yìí mo ní ìdìrànlọ́wọ́ wọn ẹ ṣe wọn. ẹ gbọ́ ẹ rí nǹkan tí bàbá mi bá sọ ó ní kó máa gbàdúrà fóun kó má síkì mi ẹ ní síkì o ṣó ti yẹyin ṣùgbọ́n àdúrà tèmi ń gbà lọ́wọ́lọ́wọ́ òun náà ni gbogbo àwọn tó ń ṣèkà lórílẹ̀‐èdè nàìjíríà àtàwọn tó pa Mohbad o àtàwọn tó fẹ́ẹ́ jẹ́ kí wọ́n má rí kéye justice o káṣí gbogbo wọn tú o kágbára bọ́ lọ́wọ́ wọn o kọ́lọ́run fojú wọn gbolẹ́ o káṣí yọ̀ọ̀ta tú o àdúrà tá a máa gbà nìyẹn ẹ máa gbàdúrà kẹ́dẹ̀ tẹ́ bá sì kìkẹ́ lògò sí ẹ̀ tí ṣètìyẹn mẹ́ẹ̀ àdúrà tẹ́ máa gbà ní pé àdúrà yẹn pé gbogbo ẹ̀yin tí ẹ bá ń gbọ́ mi àdúrà ni pé ọlọ́run jẹ́ káṣíṣe àwọn tó pa Mohbad o káṣíṣe wọn tó àwọn tó ń ṣèkà yìí o káṣíṣe wọn tú o ó ti yẹ yín mẹ́yẹn ẹ ọlọ́run má gbà o má bò wọ́n láṣìírí o àdúrà tí ẹ má máa gbà ó ní kó máa gbàdúrà fún òun ẹ lè kú ẹ ní ṣàìsàn ó ti yẹ yín ṣùgbọ́n tẹ bá ti wà lórí ìwé békebèke wọ́n máa fẹ́ pa náà ni ẹ wà lórí ìdúró ẹ dẹ̀ wà lórí ibi tí ẹ ti lọ yẹn ẹ dúró síbẹ̀ ẹ ń gbọ́ ẹ gbọ́ tí bàbá Mohbad tún sọ pé ní gbogbo nǹkan tó bá tún lè fi ràn wọ́n lọ́wọ́ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ sọ pé tóun bá ní di twenty million sísìn ó máa fún yín tó tẹ́nìkan lè pè lábẹ́ ṣáàtì wọn pé tẹ́ bá lẹ fẹ́ dúró sí ehm, ẹlẹ́ńwálé láti jẹ́ ẹ̀fẹ́ gbalé ta ló jáde tó gbalé fún yín bàtọ́ máa ra mọ́tò fún yín náà lábẹ́ búkì jèsè mọ́tò nineteen eighty nine náà lọ rà fún yín mọ́tò mọ́tò Toyota kí lorúkọ ẹ̀ kí lorúkọ mọ́tò yìí tó ń lọ gbé fún yín pẹ̀lú gbogbo ìyà àti gbogbo mọ́ṣe pa ọmọ yín tó jẹ́ pé ọmọ yín powó yẹn tán bára mọ́tò tó tiẹ̀ jẹ́ mọ́tò sí ìsọ̀wọ́ mọ́tò àmì Venza lásán two thousand and ten or two thousand and twelve tán bá gbélé yín lọ́wọ́ kò ṣe nǹkan kan wọ́n lọ gbé mọ́tò orí burúkú yẹn wọ́n gbé fún yín pé nǹkan tẹ́ wọ́ọ̀tì yẹn pé kìtì ni ẹ̀ wọ́ọ̀tì nǹkan tó dáa ẹnìkan kẹ̀dẹ̀dẹ̀ one million oríṣiríṣi million million million million ni ọmọ yín tó ti pa ẹ máa sọ ẹ máa lọ bèrè token token token token ìyẹn náà fi sọ pé ẹ ti ogún ẹ ti property do you even even know pé owó tọmọ yín ní wọ́n lè fún yín lára ẹ̀ náà kò ṣe gbogbo bẹ́ẹ̀ ni tí wọ́n bá fẹ́ ṣe jọ́sìn wọ́n lè fún yín lára ẹ̀ bíkọ́ sọmọ yín bá wà láyé ìbá máa fún to lóúnjẹ torí ẹ̀yìn tírẹ̀dì ẹ̀dàgbà táwọn èèyàn bá sọ pé òfin kan ní nàìjíríà yẹn èèyàn kì í jogún ọmọ ẹ̀ ọlọ́run ní jẹ́ kọ́ kí n jẹ mi jogún mi bọ̀ ní àìkú ẹ̀gìrì gan wọ́n fawọ́ ẹ̀ ṣe gbẹ̀dú nàìjíríà ń sìn gbà tí mo kúrò ní mo ọjọ́ kan báyìí tó lọ ń kú gbogbo aṣọ àti gbogbo ẹrù tó wà nílé mi mo ń sunkún ni do you know how many millions mo fi ra gbogbo àwọn kìnìyẹn can I get it back in mo lè tọ́lọ́run lè ṣe fún mi padà o tó bá ṣe ìyanu tó bá fi ọ̀nà mi sílẹ̀ láti ṣe mí ní àjàmbá àti ibi o God can do it for me under a week under one one month but the people the wicked people they are no they are no no restrict no surrender ni wọ́n fi ń ṣe ó ti yé my mommy go there àwọn nǹkan tí ò ní ìlì gan in fact mọ́mì mi lọ àwọn prada àwọn fasashi àwọn ìgò nígbà yẹn mọ̀ pé àwọn èèyàn lè wọlé báyìí sí nǹkan da gbogbo nǹkan sílẹ̀ mi ò ra mi ò ra fake nobody i don't buy fake i don't use fake nísìnyí la lè máa lo copy ní Canada my mommy go there a lot of people ni mo sọ pé okay o mi mọ̀gbà tí máa dé sí Nàìjíríà o tí wọ́n bá dẹ̀ kó gbogbo ẹ̀rù síbẹ̀ ẹ máa kó nǹkan tó wù wọ́n a lot of people take things there they don't know how much it cost so ọmọ yín lówó ẹ tún wá síbí báyìí tún wá fi sísẹ̀m tọrọ owó torí owó yẹn lẹ́tọ́ tó bá ti di lọ́la ẹ̀tún máa padà wá ẹ̀tún máa fún tó bá ti wá sọ níbẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ẹ̀ máa máa hand over yẹn mi pé ẹ̀yin wọ́n wá ń lò yín bíi bọ̀í bọ̀í torí wọ́n fún yín token wọ́n fún yín token stand on your feet wọ́n di tó ń jẹ yẹn bá máa tẹ́ bá máa tẹ́bá máa tẹ́bá dúró lórí ìdúró yín tẹ́bá ní ìdòwó tẹ́bá ní ìdílé tẹ́bá ní ìdàsán somebody under bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ will do it for you. ẹ tún wá lọ lẹ́yìn tẹ kúrò lórí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ bí ẹni tó ń fi ṣe bẹ́ẹ̀ tó ní ọdẹ orí dẹ́ni tó ti ní mẹ́ńtà tó bá ń sọ ẹ̀ máa gbójú sókè dá ẹ máa wò rákọ̀rákọ̀ bí ẹni náà ti fìfọ́ ti dá ọpọlọ ẹ̀rú. ní ṣókíṣá tẹ bá tún ọlánsìn náà ẹ tún padà lọ sí ibẹ̀ yẹn so ẹ bọ̀ wá jábọ̀ fún wa o àbí. ṣe gbọ́. ẹbí ah, mo ṣèlérí pé tí n bá ṣe tán lọ́la màá tún pèsè orí platform mi láti bá àwọn èèyàn sọ̀rọ̀. ṣe gbọ́. inú mi dùn ẹ tó bá dé béèrè béèrè tó bá yẹ kó wà tó sì ẹ jẹ́ kó béèrè béèrè lọ́wọ́ mi. ọ̀rẹ́dẹ̀ àti dáhùn lóhùn tó bá tún dé lọ́la. ṣé bí Kudi ṣe ń fi ṣe yẹ̀yẹ́ pé tẹ́ bá tún ti kúrò ńbẹ̀ lọ́la ẹ máa tún wá jábọ̀ fún wa o tẹ́ bá tún ti kúrò ńbẹ̀ lọ́la torí pé mo ti sọ pé wọ́n fẹ́ máa ba yé àwọn Ondo state àti eh, àwọn Èkìtì jẹ́ ni wọ́n ṣe tó ti gbé lọ síbẹ̀ wọ́n tún ti dẹ Èkìtì ṣé ìṣèbí Bukky Jesse ló kọ́kọ́ bẹ̀rẹ̀ kéèsì ló ń sọ̀pọ̀tì ẹ bàbá bàbá bàbá yìí mọ́tò rákẹ̀rẹ̀kẹ̀ tó sì gbé fún ẹ rẹ́kẹ̀rẹ̀kẹ̀ òun ló sì jẹ́ kó ń ṣe láti lọ bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ òun ló sì jẹ́ kó ń ṣe kí ló dé tó tún wá di ọ̀rọ̀ kí n sì mẹ́ pé kí wọ́n bá ti fẹ́ ní láti fi support yẹ o kan tún support yẹ ibi tó wà yẹn ti wà iná fún ẹ òkè ló wà tó bá ti ibi tó wà yẹn orí Facebook ìdọ̀tí ni àtọ̀dọ̀ kúdì ìrọ̀fọ̀rọ̀fọ̀ ló wà wọ́n máa dáwó owó tó máa ti ṣàdúró tó máa ti ṣépè sí owó tá a fẹ́ jù sákàǹtì bàbá Mohbad yóò ẹ gbogbo ìpè tó bá ti ṣẹ́ gbogbo iṣẹ́ tó bá ti ṣe pé kí gbogbo àwọn tó pa tó lọ́wọ́ ní kú Mohbad kí ó lè rè kékeré lè jà wọ́n àbí kán lè kú àbí kán lè gbọ́mọ sí gbogbo ìpè yẹn kó padà sórí bàbá Mohbad yóò owó yìí la dáwó wọ́n máa dáwó yẹn owó èpè wọ́n máa dá fún yín ní kọ̀rọ̀ ẹni ẹ mọ̀ nǹkan tó ń sọ sówó yẹn kan tó gbà ṣé ẹ mọ̀ nǹkan tó ń sọ sí ṣé wọ́n wíṣì yín gùdù náà lọ gbé mọ́tò rẹ́kẹrẹ́kẹ rẹ mọ́tò rẹ́kẹrẹ́kẹ mọ́tò òṣì wọ́n gbé wá fún yín wọ́n fi jù ẹni tó fún yín náà kó kú iṣẹ́ ẹni tó ṣe kó thank God but tó bá kú tó fẹ́ ṣe oṣoore ń tó ti yẹ mẹ́yẹn ṣe anyway ṣá ó lè jẹ́ nǹkan tẹ́ni yẹn náà níní ló fún yín but to me with ọmọ yín tó kú ọmọ yín bẹ́tà ju mọ́tò yẹn lọ ó yá. Yeah. Kudi sọ̀rọ̀. wọ́n fún mi ní fébà gbogbo tí ṣe níbẹ̀ and ìbẹ̀rẹ̀ ṣe gbọ́dọ̀ ṣe pé gbogbo ọ̀tá sọ lẹ́yìn sísìn kó ti wà lórí platform àwọn èèyàn ti rí bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó ń béèrè ìbéèrè àgọ́ ìṣòwò ẹ̀ tó ní kàn mí kàn fẹ́ mọ̀ I'm ready láti jẹ́ kí wọ́n mọ̀. courtroom people, Daddy Mohbad is here now. You understand? So, is there anything, any question that you know he did not, you know, talk about on the platform on Berekete, or we've not talked about it that they are using this woman to this man to make crowd you know and to make money on social media Yekudi and some people who actually want to protect and want to pé kó máa kán ṣàlè convince ẹ wọ́n ti believe pé wọ́n ti convince bàbá Mohbad ń sìn then gbogbo àwọn èèyàn tó fẹ́ justice here, they will turn them down wọ́n máa dojú tì wọ́n Hey, happy nǹkan tó fẹ́ they are trying to buy his mind they are useless in him they are trying to play on his intelligence they are making fun of him they know wọ́n fi nǹkan díẹ̀ díẹ̀ tán. Eh? ó ní courtroom courtroom courtroom títí ẹ orí Facebook ni àṣírí. I want to ask him he's here now and he's ready to answer please be quick Let's we we he will be here for the next five minutes with us. It's now nine. It's now seven. If if Baba Mubad is just asking for this token token in man, they will use money to buy him, and then he already is being bought because um, I still believe that if you focus on Mohbad alone, I mean Wunmi alone, then other people have settled. Wunmi have not agreed to settle settle him so if you Wunmi settle agree to settle him today like okay baba a máa pín ní thirty seventy máa fún yín thirty percent owó tọmọ yín fi sílẹ̀ kẹfì yòókù fún ilé àwọn ó lè cancel gbogbo ẹjọ́ bàbá yìí ó lè má béèrè fún ó lè lóhùn tí gbà fọlọ́ because ó ti agree fún àwọn kan tó expose wọn mọ́ àwọn wo ló fi ẹ̀jẹ̀ síbẹ̀ yẹn ta ló fi ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wà nínú ilé tòótọ́ ìgbà tó ń dẹ̀ kọ́kọ́ announce pé Mohbad kú nínú mọ́tò yẹn Mohbad kò sẹ́jẹ̀ lára ẹ̀ kò sí nǹkan kan tó ṣe pẹ́rẹ́ kò sí ọ́n ló tún ọrùn ẹ̀ tún move kò sí nǹkan kan tó ṣe Mohbad nínú mọ́tò yìí ìgbà tó wá padà délé báwo lẹ̀jẹ̀ ṣe kúnnú lé kí n dẹ̀ ṣe mo àwọn èèyàn ti sọ pé bàbá Mohbad parọ́ ìyẹn ìgbà tí mo ń gbọ́ lónìí torí ẹ̀ I have the number all the number of Brekete is here five number I mean four and the old one pàápàá mo ní lọ́wọ́ so I suppose to call him but mo kàn tún wò pé mi ìgbúdọ̀ call him ó ti yé mẹ́rin so mi ní calling I was èmi èmi èmi èmi ń wash you understand me àwọn others yẹn ìgbà tó ń sọ iná ti ń sọ pé báwo ni bàbá ṣe máa ń sọ pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ òun rẹ́jẹ̀ kò dẹ̀ sẹ́jẹ̀ mo ní mo ṣe ṣí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn nígbà tẹ́nìkan wá tó fẹ́ máa táàkì bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tó sọ pé bàbá Mohbad ó ti ń sọ pé ó purọ́ ni ìgbà tí mo sọ lánàá pé bàbá Mohbad ni wọ́n rẹ́jẹ̀ yẹn bóyá ọ̀rọ̀ mi wọn ò jẹ́ kó yé mi ẹ jẹ́ kí ẹni tí ò bá lọ́pọlọ ò lè mọ kò lè understand ọ̀rọ̀ mi o mi ò ń bá àwọn ṣùgbọ́n mò ń tí ò sọ̀rọ̀ mo ní nígbà tí wọ́n kọ́kọ́ announce ẹ̀ torí wọ́n ní kò kú sí hospital wọ́n dẹ̀ ní hospital yẹn náà ló kú sí wọ́n ti fún wọn ní death certificate ìyẹn mi pé tèmi tó bá ní kèmí là mọ́lẹ̀ kò kú ní hospital kò kú wọ́n kàn knock out ni ìyẹn mi pé torí nínú mọ́tò gangan náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìpè ó ti kú o another scene ni nígbà tó tún wá délé tẹ́jẹ̀ tún wá kúnlẹ̀ tán dẹ̀ ní àyè ẹ̀ ńkọ́ wọ́n ti harvest rẹ̀ and it's true tòótọ́ ni wọ́n harvest ẹ̀ kì í ṣe rọ́ọ́ because baba Mohbad himself ó sọ nínú interview ẹ̀ torí tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹni tó bá ti ń sọ̀rọ̀ kó máa yára sọ̀rọ̀ sọ̀rọ̀ kó máa rántí ẹni tó bá mọ̀ gbọ́ èmi máa ń lísì o ẹni tó bá dẹ̀ ti mọ̀rọ̀ gbọ́ ni kó máa gbọ́ mi don't twist my word because mi ṣe wà yìí tí mo lè máa pe ara mi ní Auto parrot mo máa ń sọ̀rọ̀ tó bá ti wù mí láti sọ̀rọ̀ ó ń defend ẹ̀yin lẹ́ Baba Mohbad kọ́kọ́ ló kọ́kọ́ sọ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ Wùmí náà sọ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àwọn tí a bá dẹ̀ wùgbà tán lọ padà lọ zoom òkú ọmọ yẹn ẹ máa rí pẹ́jẹ̀ ń dà ní ara ẹ̀ àwọn gbogbo ibi tí wọ́n dá lára ẹ̀ tẹ́jẹ̀ tí ń yọ ńgbà iná lẹ̀jẹ̀ yẹn sì wà nínú ilẹ̀ ó sì fresh ìgbà tọ́mọ yẹn tó announce bó kú sí hospital yẹn Wùmí wà nínú mọ́tò apá òsì lára ọmọ yẹn ìgbà tó máa dénú lé another thing ti ṣẹlẹ̀ that to tell you that bóyá wọ́n ti sọ fún anyway ṣá mi ò tún fẹ́ mi ò fẹ́ mi ò like dem say wọ́n sọ pé àbí but when i can tell you now i can investigate with my own knowledge tí n bá sọ fún yín torí ìyá ìyá gbogbo wọn ìyá Mohbad gan òun ni wọ́n ní wọ́n ń pè wọn pe baba. ti date ti títí ó jẹ́ pé bàbá ìyá Mohbad ni wọ́n pè tó sọ fún bàbá wọ́n béèrè lọ́wọ́ Wùmí àtàwọn tó wà ń bẹ̀ despite pé ọmọ àdúrà yẹn wà nílé ní ìgbà tí bọ̀ àbúrò ẹ̀gbẹ́ ẹ̀ kú ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ ni ìyá kan bàbá kan kò pé bàbá ẹ̀ pé nǹkan bàbá yìí ṣọmọ òun ó pé tí ó ṣe ẹ̀gbọ́n òun o ìyá ni wọ́n ń communicate pẹ̀lú bóyá wọ́n ti gba permission lọ́wọ́ ìyá tí ìyá sọ pé tí ìyá ń pretend àbí kankan bọ̀ mi ìròbó pretend tó pretend torí gbogbo èèyàn náà so pé ó ti wà níbẹ̀ yẹn ọ̀tọ̀ ni story tinú mọ́tò táyà kò sí kankan gbà tó wá délé àyẹ̀jẹ̀ wà bàbá náà dẹ̀ tún sọ but ìyá ò sọ o ìyá ò sọ ti ipe àpá wà ní àyà ẹ̀yẹ o ìyá ò sọ but bàbá sọ àbúrò ẹ̀ náà let us now play this mo ń bọ̀ náà ok sọ̀rọ̀ ẹ̀ náà tán kú dí. thirteen so i'm going to read through. hold hold on hold on Kudi i want to play something for you i want to play this. i'm going to read through anything is there anything some people are saying i am proud of you daddy Mohbad some people said abiyamo. nobody proud of him they are just using him they, you are using him some of you want to be playing on intelligence you are making fool of him i want to show you something i want to play something for you now. Wumi, Mommy. Mommy. Mommy ṣé o fẹ́ sọ fún mi pé gbogbo ọ̀rọ̀ tí bàbá Mohbad sọ nípa ẹ̀ irọ́ ni ṣé o mọ̀ pé ìgbàlá wá síbẹ̀ yẹn náà mo rí àwọn àti ẹ̀jẹ̀ tí mo bí ẹ̀rọ wà fún òkè báwo ni ẹ̀jẹ̀ ṣe pọ̀ tó báyìí o mọ̀ pé kò sẹ́ni tó bí ẹ lérò ọ̀rọ̀ àwọn òpè òkè kò tí ì yá ipe bóyá àwọn òwe nọ́ọ̀sì ọ̀pẹ lọ́wọ́ Wúnmi ẹ bá wà nínú kò tó rọrùn láre ni àti Mohbad. You see, even this one truly there a blood pool of blood, not talking of blood, pool of blood, okay, in the house when they got to there. Because this woman, she's a sister, the same father, the same mother with Mohbad's mother. Okay? This woman, she's a same mother, the same father with Mohbad's mother. She said to her, she, said it on the social media. Maybe Èmi mo gbanu ẹ e sọ̀rọ̀ ah, She was asking, she queried the mother, the sister that But why is blood everywhere so full in this house like this? What happened? Said the sister, the mother didn't say anything. That the mother's Mohbad. So if Mohbad's father and Mohbad's father she's he is the first person to raise this, to expose this on the media. Already we miss said to police that Mohbad hits wanted to hit prime boy, and he now mistakenly hit the glass of the car and the glass is what I caught that bite, I mean that pieces that gave him mark, okay? And there was nothing like that in his hands. But he has little mark like a scratch. That one is not mark, it's scratch in this place. Now, this woman in the beginning initially supported Mohbad's father, asking for justice to expose them But later, I believe now because she's no longer talking, already this has been cropped. She cannot reverse it. The chat can be deleted somewhere, but it being recorded by many people. I have it in my archive. Isn't it? Now, this will not be reversed. This woman lady, she's supporting Mohbad's father then. That is true what Mohbad's father saw. That actually, that the scene is a different sin. To tell you that Mubad actually in the hospital because it's not dead. To me, if I want to analyze it, maybe it's not dead. They just knock him, they knock him out because they, I don't know the name of those injections because there was a time I, I went for the laparoscopy. So they give you some injection. I don't know the name because I'm not a doctor. And I'm not supposed to have any name of such things because I'm not a criminal. They give you injection. That's only operation and uh, eh, that mean cut mo ṣe maybe that flushing like that. HLG I mean go bẹ́ẹ̀. Maybe they knock him out in the hospital. Just to give him the injection to knock him out. Now, they're telling us that he went to the hospital And they did what? They gave him, they gave Mumi a death certificate. Kò present it from Baba? wọ́n if you need a certificate. Isn't it? Kò sọ pé wọ́n fún un ní death certificate. So that this hospital will be out of the case. You understand me? You know, they are trying to prevent some people. They are protecting some people. So, At that time, there was no blood, there's no mark in Mohbad's body. But eventually getting home, the body was pieces somehow. Not pieces like that, like that. There was a place that was caught in Mohbad's case, I mean Mohbad's body. And that brought a lot of blood like that. Because when Mohbad was announced dead in the car, there was no mark, there was no stain in the car, there was nothing the boy move his neck in that car. So, what caused, after pronouncing him dead in the car, what now caused the blood inside? Inside the house, what now caused the blood? They injected him, it's possible. There's some injection because when they gave him some injection, it knocked you out like somebody that is dead. Two times that I took that injection, there was a time tí mo ti ń rí ọ̀run báyìí tí mo tí mo máa rí oríṣiríṣi àwọn èèyàn tó ti kú sọ̀run tó mo máa rí ẹ̀mí mímọ́ oríṣiríṣi yeah so that injection if they gave it to him then now harvest his body maybe Mubad is not dead when they pronounce him dead so the people behind it let them come out baba Mubad. tẹ bá ti support tẹ bá ti play hanky panky by supporting some people and protecting want to agree because even Wunmi bá jáde lónìí bá ní ká pín owó níye kan kẹ wá bẹ̀rẹ̀ sẹ́ pé you forgive this junction you cannot forgive again okay no retreat no surrender ni o ti gbé síta ó dẹ̀ ti jẹ́rìí síta because if you re now repent from it it's going to be a case of Nigeria because you black i mean kì í ṣe black eh, blackmail o gbogbo nǹkan tẹ́ sọ òótọ́ ni o but you are ready to collect money to let go the story and people in abroad all over the world they will see Nigeria as a bad country continuously And they are going to put the blame also on the government, present government, and all the police. For this, then when the case is on this board like this, on outside like this, then kò sí nǹkan tó fẹ́ ṣe sí for the country to be set free from the accusation not accusation what eh, I mean to be liberated for us to get and for people to know that the government ta ní báyìí wọ́n máa ṣe àtàwọn ọlọ́pàá ta ní ó ti yé yín so this story of Mohbad pé Baba Mohbad ìyá Mohbad this one now is no longer talking because truly they know that they know the secret of Mohbad all of them they are collecting money from Wunmi and that's why they are not talking longer talking but Wunmi have never agree with baba okay but i'm not saying baba is lying baba i don't hate you i don't call you aloba mr aloba baba báwo mr aloba baba Mohbad baba Ìmọ́lẹ̀ he has not agreed with you and he doesn't she doesn't need to agree with you because you are the you are the father the biological father of your son that they kill okay I believe it he doesn't die wọ́n pa Intimo in tí mo sọ lánàá tó dà gbé bóyá àwọn tó gẹ̀ẹ́tì exactly what happened tá a ti tan ìmọ́lẹ̀ sí yẹn àwọn ló sáré tún fẹ́ play game pé ẹ bóyá Auto Bola yẹn ó fẹ́ máa wọ́n ti mọ̀ pé mo get kọ̀ọ̀kan nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ni so now they want to play some hanky panky now by telling Babada, da ẹ wọ́n fẹ́ sọ pé ẹgbà owó wo Auto Bola máa blackmail yín ni Auto Bola máa ṣe kiri kan àwa tá ń jà fún Mohbad tó ti kú rèé tá a dẹ̀ fẹ́ kó má tún ṣẹlẹ̀ mọ́ lórílẹ̀‐èdè wa ni kì í ṣe ẹ̀yin là ń read my lips àánú yín lè wá ṣe wá to pé you are the father àní no mo gbúdọ̀ jóyàn bẹ́ẹ̀ yẹn lè má ì tí mọ o ó dìgbà tí gbogbo kéèsì bá die down tí wọn sọ̀rọ̀ ń pa ìmọ̀ tán wá ń play orin ẹ̀tẹ̀ wá ń gbọ́n ta ẹkùn yín kò ń ṣò ní ẹ máa sun ayérayé ni so far you live you will cry till you go to your grave over that son ó tí mọ̀ kò sí kó wà nínú mọ́tò ńlá báyìí àfi tó bá yẹ pé ìkànnì ẹ̀ jẹ́ ká lù ìsọmọ yìí torí mi ti sọ pé wọ́n ló pa o mi sọ pé ìṣura náírà sí amáyòrò wọn bẹ̀ àmọ́ tí kúndé ò pàpà náírà sí amáyòrò. we're not talking about uh, gbogbo kìnìyẹn sí ṣó ti yẹ yín ẹ rí nǹkan tí mo sọ ń sìn ṣó yẹ yín mẹ́yìn. Mm-hmm. Daddy Mohbad. Some people said Abiyamo Abiyamo kú ọ̀rọ̀ ọmọ so sad. We are happy to hear this Daddy Mohbad. Some people said Abiyamo Abiyamo kú ọ̀rọ̀ ọmọ so sad. We are happy to hear development. There are people are saying the Lord shall be his strength and put him to Elomini. God bless Baba Mohbad. So uh, he has a object of pity. You are case yín wo wa pathetic. Why people need to pity you. Okay, amen. You want about ti misbehave báyìí ó ti yẹ people will not pity you èmi ó ti yẹ so but nísìnyí nísìnyí baba Mohbad nísìnyí tó bá fún yín lówó kẹ́ má agree pẹ̀lú wọn tí ìjọba bá da ní tòótọ́ ó ti yẹ yín mẹ́yẹn tó bá da they will give you money part of your owó ọmọ ẹ̀ náà owó ọmọ ẹni náà tó bá wà láyé ó máa á sanjọ́ fún ẹ̀ yes ó máa sanjọ́ fún ẹ̀ náà àti to tó ràn ní tó dúró tì tí mi tiẹ̀ sọ pé ìyá ẹ̀ ò sí mbẹ̀ kò dáa bí ìyá ẹ̀ ò sí síbẹ̀ náà but at the same time tí ìyá ẹ̀ náà bá kú ńkọ́ tẹ́ bá dúró tì náà dandan ó gbúdọ̀ sanjọ́ fún yín that's our belief in Nigeria ọmọ ẹ gbúdọ̀ tọ́jú ẹ tó bá dẹ̀ ṣiṣẹ́ sílẹ̀ náà okay let me tell you something ìgbà tí bàbá my, my daddy died according to story because I was four months old when my daddy died four months so my mommy mommy mi sọ story fún mi ọjọ́ kẹjọ ni wọ́n ti ń jà lórí ogun bàbá mi náà ṣe mọ̀ pé yorùbá àwọn kan ọmọ àlè ni wọ́n wọn ò kì ní tìjú so ogun bàbá mi gbà tó wá dé stage kan no wọ́n pin wọ́n wá pin ogun rẹ̀ wọ́n tètè pin ogun bàbá mi gan kó tó pé eight ni wọ́n ti sọ fún mọ́mì mi ló máa lọ tẹ ìka <laughs> ìka yẹn náà ni Mohbad tẹ̀lé ni náà lọ ti lọ tẹ ìka màmú mi then àwọn mọ́tò tí bàbá mi ní bọ́n ṣe pé ogún ẹ̀ wọ́n ṣe pé ogún bàbá mi rẹ̀ wọ́n kó mọ́tò wọn yẹn nígbà yẹn àwọn mọ́tò tí bàbá mi ní wọ́n ní àwọn mọ́tò tó fi ṣe transport àwọn mọ́tò tá lẹ́sẹ̀ wọn yẹn tó máa ń kọ tírú àwọn Ògúndé bàbá Ògúndé tó ló ń gbà yẹn wọ́n ní wọn tó máa fi ń ná Àbújì Kaduna àti bàbá. So wọ́n pín àwọn mọ́tò yẹn àti dazun ni wọ́n lò ń gba dazun kan báyìí dazun tó máa ń ṣe tó ní ṣèpù bíi ṣèpù ọ̀gẹ̀dẹ̀ báyìí dazun yẹn wọ́n máa kọ odk ṣé odk ni wọ́n yìí ló gba náà orí dẹ́ mi ìtẹ̀mọ́ nọ́bà tán ló gba yẹn ṣá wọ́n ṣàkọ àwọn mọ́tò bàbá mi wọ́n kó fún ẹ̀gbọ́n ẹ̀ kan wọ́n nítorí òun ní last born màmá tiẹ̀ wọn kò fún ẹ̀gbọ́n ẹ̀ kan kó máa fi tọ́jú ìyá ẹ̀ sotí yẹn mẹ́rin ṣe mọ̀ pé bàbá mi òun ló máa ń tọ́jú ẹbí tọ́jú ara sóun tó máa fi tọ́jú ìyá ẹ̀ àtàwọn other family tí ó bá máa ń gba assistance bẹ́yẹn sotí yẹn mẹ́rin wọ́n wá mú ilé àwọn ilé wọn wọ́n gbé fún ẹ̀gbọ́n ẹ̀ kan náà wọ́n ní kí ìyẹn wọ́n wá pín ọmọ méjì sotí yẹn mẹ́rin wọ́n pín ọmọ méjì ẹni tó gbélé fún yẹn ṣé èmi ni wọ́n pín sọ́dọ̀ ẹni àti ẹ̀gbọ́n mi wọ́n wá gbé oko àwọn property tí bàbá mi ní nìyẹn wọ́n wá gbé àwọn oko that's àwọn investment àwọn kòkó oko kòkó nígbà yẹn ṣe ti yẹn bẹ́ẹ̀ wọ́n wá kó àwọn àwọn yẹn wá gbé àwọn oko kòkó wọ̀nyẹn wọ́n gbé sí ọwọ́ ẹ̀gbẹ́ kan náà wọ́n tún wá pín ọmọ wọ́n tún wá fún ní àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀ tó gbé yẹn fún wọ́n tún wá fún pé so use it to take care of nǹkan tó ń sọ pé mọ́tò wọ̀nyẹn o kò lè jẹ́ fọ̀rẹ́ bá wọn ti bìlẹ̀ pé ìgbà tí màmá bá ti dàgbà tó màmá ti dàgbà tó bá máa láti kó ṣàkó mọ́tò sọ́wọ́ àwọn yẹn wọn kó kó sọ́wọ́ àwọn kan wọn kó ilé sáwọn kan so gbà tó wá yá o àwọn tó ń ṣàmọ̀ àwọn oníkálukú wá sọ di pọ́pá ẹ̀mọ̀ ẹni tó ti kú ti kú àwọn ọmọ wọ̀nyẹn tó dẹ̀ bí ń gbà yẹn wọ́n kéré èmi wà ní forty one days mi pé three months forty one days is, not, is less than three months mo wà bí èjì méjì mi ti tó Liam yẹn So ti yẹ yín mi ti tó Liam now oníkálukú wọ́n wá ní wọ́n fẹ́ sún àwọn kan ní opó my mommy being the legal wife àti ẹnìkan tó ń fẹ́ le tó bí ọmọ ọmọ àlè kan báyìí tó lọ talé bàbá mi lẹ́jọ́ mẹ́ta yìí àwọn láwọn ò mama màmá mi kì í ṣọmọ ọkà rẹ̀ ọmọ Kogi ni màmá mi ìgbà yẹn Kwara state ni wọ́n sì ka gbogbo wọn mọ́ ọmọ Kwara ni wọ́n pe màmá mi mọ́ Èkìtì wọ́n ṣe Èkìtì but òmu ni bàbá wọn kọ́lé sí but ìyàmóye ni bàbá wọn ìyára ekinrin gbọ́mọgbẹ́ yẹn ni ìyá ìyá wọn ṣó ti yẹ ni ìyá wọn ìyá màmá mi bàbá wọn ọmọ ọmọ ìyàmóye but bàbá yẹn kọ́lé sí òmu o wọ́n kó gbogbo àwọn kinní yẹn sí ọwọ́ wọn bẹ́ẹ̀ yẹn wọ́n pè so people now telling us that òṣì ló máa ń jẹ́ kí ọmọ kí ìyá kó jogún ọmọ at that moment yẹ even when my daddy die they believe that responsibility ẹ̀ ó ìbúdọ̀ màá lọ ó ní property òun ló kú wẹ́ẹ̀tì ẹ̀ àwọn nǹkan tó fi ṣe kò tí ì kú wọ́n ń fún ìyá ẹ̀ lówó nǹkan bó ṣe ṣẹlẹ̀ mo sọ yìí. ninety eight ninety kí ni wọ́n wá fi lé bàbá mi sílẹ̀ ni wọ́n ṣe wàá sọ pé kí wọ́n rìlíìsì nígbà táwọn ọmọ yẹn ti dàgbà èyí tó kú ti kú nínú wọn nígbà tó ṣe wàá ní pé kí rìlíìsì ogún bàbá mi fún àwọn ọmọ bàbá mi and then ẹ̀gbọ́n mi yẹn ogún yẹn wá tún da gbogbo nǹkan rú ẹ̀gbọ́n mi yẹn àti eyín ọkùnrin tí ó jẹ́ pé èmi àti ẹlẹgbẹ́ òun wà ní bíi four months bíi five months níbi <laughs> liam yẹn ló ṣe rí èmi wà bíi forty one days so ó fi bíi three months going to three months jù mí lọ so ó ṣe mọ̀ pé set ni wá ọkùnrin yẹn. láti ìgbà yẹn tí bàbá mi màmá mi ti gbé mi tó ti kọ̀ pé òun ò lè wọn rẹ anybody nínú wọn yẹn ó rí wọn bíi pé wọ́n lò sí ọkọ òun báwo ló ń ṣe máa kú òlókè tó máa wá sísàlẹ̀ wọ́n lò sí wọ́n my mommy so never ó dẹ̀ ni wọn kì í ṣe ní ìlú she left O sá ní òru ọjọ́ yẹn kódà ó lóun ò lè gbé ẹ̀gbọ́n mi jùmọ̀kẹ́ yẹn bí pé kò lè gbé èmi nìkan ló lè gbé sẹ́yìn tó lè ṣe bí ẹni ń ṣe bí ìpófìnfìnrin jáde ó sá lọ ó ti yé because she could not stand she cannot nobody can ó ní kò sẹ́ni tó lè yẹ́rì tó nínú gbogbo and before kó tó di pé wọ́n wá sẹ pé wọ́n fẹ́ ṣó okun oṣó okun yẹn wọ́n kọ́kọ́ ti ní kó lọ tẹ̀ka torí màbá mi màmá mi bàbá mi bàbá mi like màmá mi gan ó marry ẹ̀ ló ní legal wife. màmá mi náà gbé lọ sí tí wọ́n gbé lọ báǹkì tó lọ tẹ fún wọn fún owó bàbá mi bàbá mi kó tó pé ọjọ́ mẹ́jọ nígbà tí wọ́n ti sáìn tí wọ́n ti lọ tẹ̀ ká fún wọn tán bank ni wọ́n ṣẹ̀ wá sọ fún wọn pé ókè o a máa ṣu yín lóko ẹ máa ṣe báyìí báyìí bọ́n ṣe máa ṣe ogún ni wọ́n ṣe ní wọ́n pè é ó pọ́sibù tó pé wọ́n ti kọ́kọ́ sọ̀rọ̀ ogún pé wọ́n máa ṣú àwọn lóko ó pọ́sibù kí màmí ti tọ́gbọ́n sálọ kó má lè tẹ̀ka sódà kò ní lè sí anybody tó máa lè tẹ̀ka owó bàbá mi because màmá mi ló lè tẹ̀ka màmá mi nìkan ló lè tẹ̀ka Baba mi like màmá mi débi pé kì í ṣe story ṣá ó ti yẹ yín mẹ́yìn ló lè tẹ̀ ẹ̀ka and ó máa ń da kéèyàn ní pure love fún èèyàn it will produce the same thing To ba ti kú ó máa kú bàbá mi kú mo kú láyé mi ìdẹ̀ ní kú lọ́mọdé ni ba lo ma pa ma pa parẹ́ ni Baba mi ko se tó lè pa tí wọ́n bá ṣe pé tí ò ba ṣe nǹkan tó ti ò bá jẹ́ pé kò sẹ́ni to le pa mí o so kékugbó léegun yín gbọ́ gbọ́ kó sọ fún toko ẹni bá dáwọ́ lọ́rọ̀ mi ó máa ń dààmú ni fún ibi ni o tó bá dáwọ́ lọ́rọ̀ mi rìn wá ò ní dààmú opposition dẹ̀ ni wọ́n máa ń pe bàbá mi níbi tó máa ń jà fún ẹ̀tọ́ àwọn èèyàn dé wọn ò dẹ̀ pa á ṣé ti yẹ mẹ́yẹn bọ̀tí nígbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí í bà ní orúkọ jẹ́ bọ́n ṣe ṣe fẹ́mi I conquer that I overcome that anything tí èèyàn bá sọ fún mi torí gbà kò sí fóònù When you say anything about me that is not real, I'm ready to tell those people to investigate me. Tí o bá ti wá rí bẹ́ẹ̀, tí n ti overcome me, wà wá call, wà wá get into trouble or everlasting one. Mi ní sẹ̀tì ọlọ́run mi, babaláyìn baba ló máa jà fún mi. Up to date, mi ìjogún bàbá mi ìjẹ́ kọ́bọ̀ wọn rí nínú ilé bàbá mi yàtọ̀ sí food to rà fún because I'm a loving and caring. Èmi ló ó love me bàjẹ́ bàjẹ́ the day tó bí mi mọ́mì mi náà ló sọ fún mi ogun ti dìde látọjọ́ tó ti bí mi bàbá mi sọ fún mi pé ah, I wish this this girl is a boy òun ló jọ mí ó dẹ̀ sọ̀rọ̀ yẹn mo dẹ̀ jọ́ tòótọ́ mi ti sọ̀rọ̀ nígbà tí mo bí èdè òdù for that nígbà tó tún lọ wà kan ṣẹ̀já ayé mi mo ti ń sọ eléyìí many times my mommy told me also ẹ̀gbọ́n bàbá mi sọ pé gbogbo nǹkan tó bá bàjẹ́ tí ò dáa pẹ̀lú ọmọ wo lẹ bí ọmọ ìtóbi jù ẹ lọ pé ọmọ ńlá wo ló bí ìbàdí àrùn pé mo lo ti rú ọmọ ńlá kì í ṣe pé mo sanra bó ló ti rọ́mọ ńlá ó láwọn lọ wo àkọsẹ̀jáyé ọmọdé yìí nǹkan táwọn bá ṣe tí ò dáa àti kì í ṣe ti èyí táwọn bá ṣe nìkan èyí tí màmá mi gan bá ṣe tí ò dáa ipá wa la máa parẹ́ a máa lò wá láti pa iṣẹ́ burúkú rẹ́ òyìn náà ṣe tó pé agbéwà dìde fún ìṣùgbọ́n àwọn ìka àtijọ́ àwọn olódodo ó ní ìdí ni ọmọ ọlọ́run ó ní ìdí ni eléyìí lọmọ ọlọ́run ṣe fara wọn láti pa iṣẹ́ èṣù òun ìdí ni eléyìí ìdí eléyìí lọmọ ọlọ́run ṣe fara wọn láti pa iṣẹ́ èṣù òun àwọn something tí mò ń ṣe people will be believing that ká tún ó oh, tí ni wọ́n fìyà jẹ torí kankan kì í ṣe mi àrùn mi wá ni èmi kọ́ ni mo rán ara mi tó bá jẹ́ pé èmi mo rán ara mi pẹ̀lú pain tí mo ti feel I won't be able to continue but because I was sent on an error by Almighty God my mommy took me wọ́n gbé mi jáde nínú ilé yẹn mo kúrò ń I screw up ilé ọkọ bàmá mi tí mo stepfather mi mo máa ń pè wọ́n bàbá mi nígbà yẹn wọ́n ń pè wọ́n bàbá Ṣadé títí wọ́n tẹ̀ fi kú àwọn náà bí Ṣadé ṣàbọ̀tì orúkọ mi wọ́n fi ń pè wọ́n. do you know what I want to tell you? èmi tí mi ò jẹ nǹkan kan because I have used to that pé kán pín ogún fún àwọn èèyàn kán má fún mi but tí gbogbo tọ́lọ̀ bá wá tó bá ti wá tó àkókò tọ́lọ̀ bá ṣe nǹkan fún mi you cannot tell me pé wọ́n ló ṣe oúnjẹ tí mo ń jẹ lónìí kò sẹ́ni tó máa sọ pé ogún mi ni mo ṣì ń jẹ kò sẹ́ni tó jáde tó sọ pé wọ́n máa support mi fún ọkàn mo dẹ̀ mọ́ pé ọlọ́run dẹ̀ kó mi yọ ó dẹ̀ mú mi lu àlù mo dẹ̀ máa lu àlù yọ kò sí nǹkan téèyàn lè mọ̀ ṣe ogún lè pọ̀ but màá borí ogun àwọn ẹbí mi ẹ̀gbọ́n mi yẹn àti àwọn méjèèjì wọ́n jù mí lọ díẹ̀ díẹ̀ ẹ̀gbọ́n mi jù mí lọ obìnrin yẹn ìkejì náà jù mí lọ wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n fight fogun I don't even think of it I never think of it despite life was tough for me among all of them life was so tough for me I faced a lot of tribulation on this nínú ayé yìí nítorí mi ti rí ó ti kọjá rádaràda I never think of pé gbogbo ìgbà yẹn tó bá fẹ́ pinlé tó bá ti pinlé gbogbo pásítọ̀ tán fún mi jùmọ̀kẹ́ ló máa ń gbà àwọn kan máa gbà pí ti lọ́wọ́ wọn rí lẹ́yìn tó bá tún gbà tán yẹn tèmi bá tún ló máa tún fi kún fún wọn. do you get what i'm saying? nígbà tó wá yá nígbà tó kàn mí tí wọ́n ṣe ní wọ́n nílé yẹn ti gbé wọn àwọn gbà bó ṣe dé Canada mi bàmí tí bá dẹ̀ ti bẹ̀rẹ̀ sí wà òkè o mo nílé bàbá mi yẹn máa kọ́kọ́ kọ́ I don't want me ìfẹ́ torí ọkùnrin ni bàbá mi ní ìdẹ̀fẹ́ kí mo fẹ́ kí ibẹ̀ yẹn mo fẹ́ túnṣe níṣẹ́ bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa túnṣe àwọn APC ìjọba tó lọ lọ́rùn yẹn ní ìmẹ́ntòrà tán kó sínú àtàwọn lọ́ọ̀yà oríṣiríṣi tán nìkan lọ́ra lé tán ba ìlú ayé jẹ́ mo ti sọ́fà nítorí pé mo sọ òtítọ́ àti pé kí ọ̀dà lè gba iye bó ti gbogbo àwọn ènìyàn tí mo bá speak ẹ̀ fún lónìí they have problem too they cannot say it out torí wọ́n believe owó wọn cover ìṣòro tí wọ́n ní wọn ò dẹ̀ mọ̀ pé ìṣòro wọn ó pọ̀ gan-an tán bá kú tán fowó yẹn sílẹ̀ bó ṣe wà yìí wọn ní bọ́lọ́run lé ìyẹn mi ìpọ́lọ́run máa yẹra fún wọn wọn á lòun kúrò lọ́dọ̀ mi mi ìmọ̀ eré oníṣẹ́ẹ̀ṣì ilé yẹn lórí Facebook yìí náà ni wọ́n ti plan lára ogun pé wọ́n cheat me they continue deal with me but they deal with me they continue cheat me they continue do a lot of things so ẹ̀yin tẹ́ ẹ sọ pé Mohbad father kò qualify fún ogun bàbá ẹ̀ àmì Mohbad father kò qualify fún ogun ọmọ ẹ̀ wọ́n máa fún lára ẹ̀ because wọ́n lè jẹ́ kó orí pákú lára àwọn product wọn fún láti ṣàánú fún òun build ẹ̀ tó bá tún ti ń dàgbà kó náà tún build bàbá ẹ̀ tó kété bá ti dàgbà tó ń mú ọmọ ẹ̀ ló máa ń mu so ẹ ti wá pa nìyẹn kí ló wá dé tí ò lè ní tí wọn lè fún lára nǹkan náà tó náà kó fi wà establish kó má lè rí nǹkan jẹ lọ́jọ́ alẹ́ already àwọn tó kù nínú àwọn ọmọ yẹn wọ́n ti kẹ̀yìn ẹ̀ sí ilé wọn tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn Mohbad father yìí àti ilé ìdílé yẹn wọ́n tó máa fi kú tí wọn ò bá kú káyé ò bá gbà wọ́n lẹ̀ wọ́n ṣe máa kú tó wọn kúkú dojú àwọn yẹn bolẹ̀ wọ́n máa ṣe ìdààmú ayé wọn tí wọ́n máa fi kú ni wọ́n wà yẹn àárín wọn ò lè dà bákan mọ́ títí di ayérayé ọjọ́ torí ọjọ́ tó bá tó ti rántí ibi tí a ti kàn léwu àti gbogbo wọn tán ti tọmọ ẹ ti jáde tó kọ lọ́mọ tó kọ ní bàbá kò lè rántí kò lè gbàgbé ṣó ti yé bẹ́ẹ̀ yẹn kò lè gbàgbé torí ilé wọn bọ́n kò lè wà remain the same because àwọn ayé wọn ti gbé ìjókòó sílé wọn wọ́n sì ti jókòó síbẹ̀ wọ́n sì ti faṣọ yìí ilé wọn ya láti má jẹ́ kí àṣírí àwọn tó ń faṣọ ìgògó léèyàn ya kó má bàa tú á tún wá da gbogbo wọn rú wọ́n da gbogbo elérú wọ́n da gbogbo elérú kó má bà ní àlàáfíà kó má sì rèrè justin káwọn àṣírí àwọn ìka má sì lè tú àwa wá dé o àwa ò ní àmọ́ èèyàn púpọ̀ o àmọ́ bọ̀tà mọ ọlọ́run tó mọ gbogbo ènìyàn tó dá gbogbo ènìyàn ọlọ́run yẹn náà àmọ́ ọlọ́run tó dá àmọ́ èèyàn o ṣùgbọ́n ọlọ́run tó dá gbogbo èèyàn tó mọ gbogbo ènìyàn tó ṣẹ̀dá gbogbo ènìyàn ó mọ̀ wá ó dẹ̀ dá wa lójú. so gbogbo nǹkan tẹ́ ń fà lálà kókó fẹ̀fẹ̀ yìí tẹ́ kọ́kọ́ fẹ́ fi bàbá yẹn ṣẹ̀sìn kó dà wọ́n lè dẹ gbogbo ọ̀rọ̀ lé ló bá rán sí ṣé bí mo ṣe ṣe fún sí bàbá mo já yín ni gbogbo òṣì tẹ́ ń ṣe àtìránù yẹn tí Kúdí wọ́n gbé yín lọ sábẹ́ Kúdí tó bá jẹ́ pé wọ́n tẹ̀ ti sọ pé Èkìtì ò jẹ́ nǹkan kan yẹn ẹ ní ní right láti lọ síbẹ̀ Kúdí ìsì Ìjẹ̀bú mo hate mi hate Ìjẹ̀bú tẹ́lẹ̀tẹ́lẹ̀ but I can tell you authoritatively that Ìjẹ̀bú have caused me a lot of problem in my life I was locked up for four years in prison thank God pé wọn jail mi Ìjẹ̀bú ló rán mi lọ sẹ́wọ̀n tí mi ò mọ́ tí mi mẹ́sì tó kàn déédéé dẹrù lé mi lórí mo padà dé náà mo wá tún kí n tó nígbà tí wọ́n fi mí sílẹ̀ four years ó kú gbogbo wọn kú dànù torí pé wá fẹ́ mi ìfẹ́ ló set mi up nítorí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì mo forgive wọn mo tún lọ padà márì ìjẹ̀bú ìjẹ̀bú ló ṣe wedding fún mi ẹgbọ́n nǹkan tí mo sọ lẹ́nujọ́ mẹ́ta yìí pé ọ̀rẹ́ mi yẹn bí ọ̀rẹ́ mi yẹn ò bá tiẹ̀ mọwọ́ bí ò mẹsẹ̀ bọ̀ tí bó tiẹ̀ jẹ́ pé kọ̀ nẹ́ẹ̀tì ẹnìkan mọ́ mi pé kó máa tọ́jú tọmọ yẹn wá di ẹni tó tún wá di ẹni tó fẹ́ ẹni tí èmi fẹ́ tó ṣe wedding fún mi ní MFM ṣe rí pé mi ò jẹ̀bi wọn mi ì tún bínú sí o tí n bá tún rí lọ́nà mo rí prince lọ́nà máa tún kí mi ò ṣe bí pé kọ̀ọ̀kan ṣe ní mo move on pẹ̀lú ayé mi but when they are pushing you they are beating you and you are moving they be calling you they be beating you more bẹ́ẹ̀ dẹ̀ ṣe náà mí yẹn náà tí bá lè ṣe náà ni pé màmá ké fún ọlọ́run tí bá sunkún pọ̀ ọlọ́run gbà mí lẹ̀ adẹ̀nà yìí náà padà when it is appropriate time torí bẹ́ẹ̀ ẹ̀ṣọ́ ara yín fún ìkà tí wọ́n máa ṣe fún àwọn ènìyàn ìjẹ̀bú I have my right Ìjẹ̀bú ló jẹ́ vice president of Nigeria mo mọ ọ̀rẹ́ mo mọ àwọn family tó jẹ́ ìyàwó vice president yẹn one of them is my friend B and B is my friend lẹ́pẹ́ yẹn bí ìyàwó àti òṣè jẹ́ ọ̀rẹ́ mi àwọn tí mo dárúkọ yẹn àwọn ìyàwó olówó ní ẹ̀pẹ́ ni ṣé ìyàwó ṣé ìyàwó ayéọ̀la kì í ṣe ìyàwó lára àwọn ìyàwó olówó ẹ̀pẹ́ ni gbogbo àwọn tí mo ní mo mọ ìyàwó olówó ẹ̀pẹ́ sọ mi orí mi ṣe just anybody like you understand what I mean lára àwọn olówó wọn dè má jẹ́ olówó lẹ́nu mọ àbí kí mi ti lọ nínú wọn o but lára àwọn olówó ẹ̀pẹ́ ni sí ààrẹ ńgbà tó jẹ́ sí àmàlà ẹ̀pẹ́ kì í ṣe olówó ẹ̀pẹ́ ni òkè ọ̀sọ̀tọ̀ náà ń tà mẹ́ẹ̀ tí ìyá wa sí ńgbà yẹn tó ń dán fún bíi mi ti ẹ̀ lè mọ́ pójú wọn lè rí kù bẹ́yẹn kẹ́ lè pé àgbàlagbà náà máa padà wá ara ẹ̀ tó ṣe tí ó bí mo ṣe wà nísìgbà mi ti bá wo ara mi mo máa wò pé à ah, ṣé èmi náà ti bá wo picture ńgbà mi ara mi you understand what I mean everybody ló máa padà màrìwò ti ṣogerí kó tó dìgbàgbó everybody màrìwò tó bá wà lónìí tó dàbí èwe ó sì máa padà dìgbàgbó náà ni. normally tó bá jẹ́ pé mo jẹ́ ni ti ara àbí tí mo kàn jẹ́ ni tó yẹ pé I love to support you màá wá sẹ́pẹ́ ọmọ ẹ̀pẹ́ ni ọmọ ti bá bá many people ló fẹ́ reconcile pẹ̀lú mi irú ìyàwó Wàsíù tó wá yẹn tó sọ pé ẹ̀pẹ́ ni tó one point ọmọ mi yẹn because you want me to support Wùmí ṣé àwọn tó ní kí ọmọ ìpẹ́lẹ́ ọmọ mi tó ń wá claim mú sí tó pé maybe they need my assistance ṣé wọ́n support ọmọ mi if they support my daughter will I be crying here àbí ẹkún tí n bá sun bí tí ọmọ mi bá dẹ̀ sun ṣé ọmọ mi ṣé ọmọ mi tí n bá sun bí bá ṣé ọmọ mi kò wà affected we both suffer it together. me I don't support you either you are close to me irú ìyá wàsíù tó sọ̀rọ̀ níjọ́ yẹn báyìí sí mi ò bínú sí but mo kàn fẹ́ sọ gbogbo nǹkan kó kàn fẹ́ máa kéèyàn kó máa fẹ́ play lórí intelligence mi kó máa play anki park pẹ̀lú mi kó máa play lórí intelligence mi i just tell you that gbogbo tó ń ṣe ni mo mọ̀ tí n bá sọ̀rọ̀ sí ẹ tí mo kàn ń wú ẹ níran it's just so to take me like a fool i know it but i give people long rope and àwọn mádẹ̀ máa sọ fún mi pé ìwà burúkú tí wọ́n ń wù má fi wà rere mi bàjẹ́ ọlọ́run má fi wà rere mi destroy ìwà burúkú ẹ̀ má dẹ̀ fi expose ìwà burúkú ẹ̀ that is and that has been my, my philosophy for long time. Great job and more grace to his elbow. He did a great job. God will continue to protect him. That's what people are writing. So I want your take on question is also anything. He did not say anything about the lawyer. Okay, uh, which lawyer, King's um, house, which of the lawyers? He did because he said it Abi. ẹ má bínú bóyá ẹ má let me not talk on the asa wọ́n ní ẹ̀sùn kankan nípa lọ́ọ̀yà. mo sọ̀rọ̀ nípa lọ́ọ̀yà kó bá mi bẹ̀ wọ́n wọ́n bẹ̀ wọ́n tí mo pè mí ò lágbára àti pé gbogbo bí tí mo bá dé mò ń bá orí ọ̀fẹ́ pàdé so àwọn tó lè wọ́n fẹ́ fìyà jẹ mí mo wá ń bẹ̀ wọ́n kọ́ jọ kọ́ ṣàánú mi kọ́ má fi torí kí wọ́n jẹ́ amòfin kọ́ má má fi dẹ́rù bà mí so ẹ̀tọ́ mi ni mo béèrè fún.

he said that he mentioned it yes sir mo ṣàlàyé he said that he mentioned it he's only pleading with them that the job they gave them this the lawyers they should not do further than what they have given them that he is the head of his family and he knows how he wants his family. do you know why baba Mubad was uh, trouble quickly tó tún ti padà wá sọ́dọ̀ kínní torí ní orí ní first day tí. Brekete family kọ́kọ́ bá alọ́ba sọ̀rọ̀ ó wá ní à ah, Brekete wá ní nígbà tó ń dárúkọ lọ́ọ̀yà Falana ó wá the Falana I know ó ní human rights activist you understand what I mean <laughs> he said let me I don't believe but at times tẹ bá ní ẹ máa rírọ́ níbì kan tẹ lọ róòtọ́ mi àbí tẹ bá lẹ máa róòtọ́ níbì kan tẹ lọ rírọ́ ṣé ti ẹ mẹ́rin ó ti wá bèlè pé ah, anybody tó bá ti wá mọ ẹni yẹn he will be afraid okay and at the same time kò tí ì gbọ́ nǹkan tí èmi náà jáde mo sọ pé ọ̀rọ̀ tí wọ́n bá sọ fún bàbá yìí o because ó ti yí àwa because àwọn Wùmí family àti ìlú tí ìyá ẹ̀ ti wá àti iṣẹ́ tí ìyá ẹ̀ ti ṣe gbogbo wọn ti sá lọ bá lára wọn ti sá lọ bá jèrò ó ti yẹ yín mẹ́rin ọ̀rọ̀ ọgbọ́n ilé àga ni wọ́n wá wà yẹn bàbá Mohbad tún wà rò wípé ó ní kò ń dúró ná àwọn èèyàn dẹ̀ ti ń send message pé he wanted to jogún ọmọ ẹ̀ ni bàbá Mohbad sì fi threats that's why wọ́n ti sọ pé wọn ò ní rí kókó lọ́rọ̀ ọbẹ̀ yẹn but bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ is is different when some people when you listen that's why when people want to use me wọ́n fẹ́ máa dàrí mi mi nígbà fún wọn lórí mídíà yìí wọ́n bá mi wọ́n wá sọ fún mi pé tí n bá bú ẹnìkan báyìí báyìí tá a bá sọ̀rọ̀ wọn báyìí báyìí wọ́n máa fún wa lówó èmi reject àwọn tó ṣe wọ́n fún wọn lówó wọ́n san wọ́n dolówó i reject it because nǹkan tó ní kí n ṣe fún kò yé mi ṣó ti yé mẹ́yẹn instead of you ẹnìkan o fẹ́ máa lo àwọn ọmọ kékeré láti ja ìjà ẹ you be causing more problem to the to yourself and damage and dangerous danger to the people you are using and a lot of that's why a lot of people also lost their life by fighting for other and people tó ní ìjà yẹn wọ́n forí wọn pamọ́ ṣe ti yé bẹ́yẹn so he believe and when you see now that nígbà tó máa di lẹ́ni àbí lánàá tí bàbá yẹn máa sọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ that the ordinary president now said to the whole wide world pé we need a lawyer o they are not going to compromise faith o they are not going to back people because of money o systematically kò drag eh, the other man yẹn tó jẹ́ lawyer yẹn ó kọ̀wé pé òkè ẹ̀yin ti compromise wọ́n ti ra yín pa ẹ ti change ọlọ́run ti fi eyín wọn ayé báyìí òkè we need another person tó máa dúró fún màní justice àgbègbè kan tó fẹ́ ṣe but mo wá notice pé everybody now preventing Ibe kan má ṣe DNA even kan fún bàbá Mohbad ní owó DNA to me for the safety of the boy for the boy to have peace nínú ayé ẹ̀ níbikíbi tó bá lọ ní ojo waju. it's DNA test is just good for the boy and for the whole world to have peace also You understand me? So Baba Mubad believe look at what Mubad's father what Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ did today now. Baba Mubad is sorry ó feel sorry sáré kúrúbákúrúbá kó tó máa wọ pé a máa sáré lọ a máa Facebook ṣé ó ti yé tí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ bá tó bá tún lọ Falano Fálànà kò dẹ̀ mọ̀ wípé in the beginning torí ẹ̀ tó bá ti don't never say never You got to be on your feet for you to call yourself the righteous person. Ó you mean? He's a lawyer and ó dẹ̀ tún wá yé mi pé bàbá Mohbad máa sọ wípé àwọn kúdì wọ́n sọ fún bàbá Mohbad pé àwa là ń jà justice but justice àwọn ń jà fún ẹni tó ń fẹ́ àṣírí ẹni tó ń fẹ́ kó tú gangan gangan òun náà but Wùmí nìkan kọ́ ló wà behind the scene because even ìgbà tí wọ́n announce ikú Mohbad Darosa náà wà nínú mọ́tò Wùmí náà according to òun òṣò fèsì and another person náà wà nínú mọ́tò àti Mohbad ṣòtìyé all those sin another sin tó ṣẹlẹ̀ after gbogbo knockout yẹn sígbà tí wọ́n wá announce kíní yẹn wọn ò fẹ́ àwọn yèyé kú dín defend ibẹ̀ yẹn the same thing ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ àwọn orílẹ̀-èdè táwọn ń jà fún you understand me Yeye Kudi now is defending some people that also don't want justice that only want Wunmi if it's Wunmi alone that killed the Mohbad why tí àwọn àbúrò ìyá Mohbad ń support Wunmi if it's Wunmi alone that killed Mohbad why is àbúrò Mohbad supporting Wunmi if it's Wunmi alone that killed Mohbad why is gbogbo one manager àti gbogbo àwọn tó surrounding Wunmi tó fi so, tó wà ní surrounding Mohbad tó fi support Wunmi Wunmi is not the only person Wunmi is not the only person tó bá pa èèyàn tó bá sọ pé wọ́n pa èèyàn tó bá sọ pé kó tọ́jú àṣírí náà àbí tó ń já olè tó ní kó tọ́jú àṣírí yẹn sọ́wọ́ ẹni tó gbépo lájà olè ni ẹni tó gbàdá nínú olè ni I think a word is enough for the wise. I want to be going for now. So it means that I want to play little about this. Baba mubad, ẹ padà sí òkè ibi And explain ẹ̀jẹ̀ o. Tí ẹ bá tún dọ́dọ̀ ọlọ́pàá tó bá jẹ́ ẹ wà privacy. Orúkọ tẹ́ ẹ sẹ́pẹ́ ẹ ní Liam ẹ lórúkọ Muslim ni I don't know how true it is ẹ lè bá ọlọ́pàá sọ ní secret pé ẹni tí mo suggest ẹni tí mo ara fún mi sí nǹkan báyìí báyìí mo béèrè placenta nígbà tí mo bímọ tí ọmọ ìyàwó ìyàwó ọmọ mi bímọ àti grandpa wọn ò gbé fún mi ẹ lọ béèrè lọ́wọ́ grandpa Délé bàbá grandpa Adébùkọ́lá mo ní grandpa Délé grandpa Sarah Tolúwa ni mi Olúwa ṣe yìí fún mi Adébùkọ́lá ẹ lọ béèrè lọ́wọ́ grandpa Ẹlẹ́pẹ̀ tí mo bímọ màmá màmá ló gbé bàbá náà gbé placenta fún bàbá tó bí délé wọn ò sọ pé délé ti dàgbà wọn ò sọ pé ó ti níyà wọn ò sọ pé ó ti yé àwa náà nílẹ̀ a lè sọ pé a fẹ́ lọ bẹ̀rẹ̀ sí ibì kan grandpa Lawrence Adébọ̀wálé ni wọ́n gbé fún wọ́n gbé placenta fún ṣé ti yé bẹ́ẹ̀ so you can easily okay and people are now saying that in tó fa ikú Mohbad nìyẹn other thing ṣóun ni ṣógun pa ni ṣẹlẹ́yìn tó pa tán ló tún harvest àbí ló tún fa ẹ̀jẹ̀ sílẹ̀ because fúnra ara yín ẹ ti dárúkọ ẹ̀jẹ̀ bàbá Mohbad ṣáwọn ẹlẹ́jẹ̀ ti fún yín lówó ni àwọn ti san owó nǹkan tí wọ́n ló ṣẹlẹ̀ let everything bó bá ṣe rí gangan ni ẹ bá wọn sọ ní ẹ bá wọn sọ ní kọ̀kọ̀ ẹ bá wọn sọ ní gbangba wọ́n ti ní wọ́n gbé yín lọ síbẹ̀ bóyá ẹ ti lọ bẹ̀ bóyá ẹ dẹ̀ tí ì dé kẹ́ẹ̀dẹ̀ dúró síbi tí wọ́n fi yín sí yẹn bí wọ́n bá ti fẹ́ lẹ́mọ̀ ṣọ̀ṣọ́ ló máa ń ṣọ́ bí wọ́n bá ti fi yọ̀ sí ló máa ń ṣe omi sí i ẹ ń kọjá àyè yẹn ẹ ń kọjá ẹ ń kọjá bá ẹ ti sàn ẹ so ní orí ibẹ̀ yẹn sí àwọn Yèyégúdí bá ń ṣe tó bá di létà létà tó bá jẹ́ pé prime boy kankan ló pa tó dẹ̀ yẹ pé Yèyégúdí dẹ̀ ló solisidi fún kókó lẹ́wọ̀n tó bá jẹ́ òun kọ́ stay on your own now because the boy die before you came don't let anybody use this token and nonsense money you are collecting tẹ̀ ń lọ káàkiri láti bà yé yín jẹ́ ayé yín ti bàjẹ́ tó dùn some level o all those change ò lè torí wọn ò lè fi ń jẹ minister for finance nàìjíríà láti fi sọjọ́ ikú ọmọ yín fún yín o so kò sí tókì tán lè fún yín ẹ máa ná tán náà ni ẹ lè ná dọjọ́ gbó yín bẹ́ẹ̀ ṣe wà yín so ẹ jẹ́ kẹ́ maintain ok ẹ maintain kọ́ má bàa fi tó kù láyé yín kọ́ má bàa fi ṣòfò fún yín ìyẹn bó ṣe jẹ́ dúró lórí ọwọ́ ẹ tí yèyé kú ní bá ń ṣe nǹkan jó máa ṣe lọ tó bá ti fẹ́ sọ̀rọ̀ pé justice for Mohbad you don't need to drag Wunmi bí mo ṣe ń sọ̀rọ̀ ń sìn ṣé mo èmi gan tí mi ò drag Wunmi ṣé mo drag Wunmi ò ní láti ṣépè fún tó má léyìn ọ̀páyàn ò ní láti ṣépè fún tó tí ìjọba tó má wà kàn máa tẹnu mọ́rọ̀ ni pé we don't need to wọ́n ní kẹ́ má búlé ẹ̀ mọ́ ṣó ti eyín but you can still come out and say the truth gbogbo ọ̀rọ̀ tí mo sọ ń sìn ẹni tí mo bú ń sìn òun náà ni bàbá Mohbad tó gbé mo rí pé ó ṣe yamayama lẹ́yìn tó kó lọ́dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ó lọ sọ́dọ̀ kudi kudi dẹ̀ tún sọ pé tó bá ti kú òun bẹ́ẹ̀ lọ́la kó tó wá fàbọ̀ fáwọn ní orí ibẹ̀ yẹn pé kí ló ṣẹlẹ̀ kudi ò lè wò ó ni kí lè fẹ́ máa fi sọ̀rọ̀ fún dẹ́kun máa gbọ́ voice ẹ̀ láti máa contradict ọ̀rẹ́ ò yàtọ̀ pọ̀ láti máa dààmú ayé ẹ̀ láti máa jẹ́ kó fi pé òun ti mọ̀yàn ṣé àwọn tó wà lórí Facebook jẹ́ èèyàn ni àwọn apààyàn jẹ́ èèyàn ni àwọn tó máa bẹ̀ sí àwọn nǹkan èèyàn wọ́n jẹ́ èèyàn ni àwọn tó ń bọ́ ọmọ yín ja oró ja orógún tí wọ́n bá yí ẹ̀jẹ̀ kó lè kó nínú dẹ́sí wọn bìlì pé ògo ti àti gbogbo nǹkan tiẹ̀ náà tó pẹ̀lú àwọn tó wà nínú kéèsì kí lẹ fẹ́ fọmọ yín wèé tẹ wá ń sẹ pé ẹ ní kú lọmọdé owó náà máa fi ṣe ayé kọlọ́run fún yín lówó wọn ò lè jẹ́ kẹ́ gbádùn owó kówó tó ń bá fún yín so ìyẹn bó ṣe jẹ́ èmi ń lọ báyìí máa tún padà wá ẹni bá ní má dé nìkan náà ni mi ò ní dé bá o yẹn ti ẹ play ẹ síwájú sí ó lè ní vital information tó bí nínú play ẹdín náà lẹ́ẹ̀kan ni. so they should leave him to plan you know, uh, structure his family the way he wants it, and that he's begging them they shouldn't um, uh, over they should not um, infringe on his. Uh, because the because they sue him to court, you got in mind. Because they sue Baba Kudi and other people to court, you understand me? They cannot use that to intimidate people, saying that they should not bully him they can give some message or nǹkan tó ń sọ nísìnyí so that they can tell the baba Mubad, i mean other people talking to shut up but wọ́n ti gbé lọ sọ́dọ̀ ibi tó ga jù ti orí Facebook yẹn lọ maybe this one should stop, stop for now you can see that bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ibi tó ticket mọ̀ pé standard ni kò bully anybody even when you are mentioning somebody say don't mention name okay don't mention name but this is what happened. This is what the government should help us to investigate. You understand me? Because he's a mature person. Not that people just be supporting somebody and they are marrying somebody. Okay? So everybody on this issue, to me up to date, they are still a suspect. Okay? Everybody until the real story came out. I mean, show face on the social media. Tá rí gbogbo nǹkan tó lọ. Tá mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. So àwa mọ̀ pé eléyìí innocent ni. Eléyìí innocent ni. Eléyìí gogo ni kini kan ṣòtìyé as at now baba Mohbad stay on your lane stay on your lane tẹ́bi bá ń pa yín ẹ sọ fún Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tẹ́ bá ní security ẹ̀ ní security tó wọ́n dẹ́rù bàyín lẹ́kọ̀ọ́ ẹ rí nǹkan tẹ́ fẹ́ kí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ sọ lórí social media yẹn kó wá sọ pé please Ofalana don't do that don't make it we not do that because it's not a novice he's not going to do your case and stop on your case alone he continue he have started for long and he will continue okay terrible terrible cases like that have come and this one will be amari justice adẹ̀túnmọ̀ another one dẹ̀túnmọ̀ wá so that ó ti eyín mẹ́yẹn wọn ò ní sọ fún yín bó ti jẹ́ pé wọn ò láìkí nǹkan tí Fálànà he will not come as a professional um, journalist investigative journalist he will not do it as others are doing it because he have a platform no not a platform he has a studio I mean he has a radio station he's a well-established person and he has a knowledge and he's connected and he has been well established so kò lè ṣe bí àwọn tí ò ní address àti àwọn èèyàn tí wọn ò lè déédéé náwó gan kan gbé tó bá bẹ̀rẹ̀ sí lọ sọ̀rọ̀ yẹn tí ìyẹn náà bá tún sọ́mọ̀ pé kó wá òun fẹ́ sú ẹ̀ tán mọ̀ pé olówó tó bá lóun fẹ́ sú ẹ̀ fún ko kan bílíọ̀n ìyẹn tó ráwọn lọ́yà àti bí kúrúkù bí kúrúkù ni gbogbo ọpọlọ wọn kí Fálànà kó wá jáde kó bẹ̀rẹ̀ lọ tẹ̀ sí ẹ kí ọ̀dàn president tẹ̀ sójú Fálànà kí Fálànà wá lọ sú bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ náà so don't ètò ti sue lọ́ọ̀yà náà ni Kudi Kudi have made money àkáǹtì ẹ̀ wà monetize wọ́n fún star wọ́n fún lówó ṣó ti yé àwa gan tí wọ́n fún one star tí wọ́n fún lówó wọn dẹ̀ monetize àkáǹtì mi nígbà tí mo wà ní court I overcome ẹ̀ ìtọ́dẹ̀ ìṣú ẹ̀ fún kò ń ṣe crime it's a civil so don't tell baba Mohbad to be telling people for you don't bully, even if Ibumi is the one that killed your husband, that they are still going to arrest, going to go to a jail later. Don't allow anybody to bully women and to bully the son also. I never support that. Okay? All right? Aha. Ìyẹn bó ṣe jẹ́. Ìyẹn bó support anybody to tó you. Wumi, I'm not in your support until the secret is out that you are, they prove you innocent. I will never go against his child. But at the same time, if he wants your child to live long you want good thing for your daughter and your son please do good to other people children all right so ìyẹn bó ṣe jẹ́ bye for now bàbá Mohbad mo tún sọ fún yín lẹ́ẹ̀kan sí ẹ ti lọ sọ́dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tí ẹjọ́ yẹn ẹ dúró ní ọwọ́ yín Facebook is not a place that you get justice orí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ kò ń sórí Facebook wọ́n lè máa ṣe YouTube kan máa televise gbogbo nǹkan tán bá ń ṣe majority of àwa tá lórí facebook yìí orí inú ilé abẹ́ platform àwòrí fóònù wa ni kódà ẹlòmíì ò ní kámẹ́rà la máa dó síbẹ̀ ẹlòmíì gan ò ní kọ̀ǹpútà la máa dó síbẹ̀ la máa ṣe nǹkan tó bá wù wá ó ti yé you cannot compare Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ with Yeye Kudi ìyẹn bó ṣe jẹ́ tẹ bá ń búlì èèyàn náà ẹ stop ẹ búlì kàná kò lè jẹ́ kí justice jáde ó ti yé so ọ̀dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tó dẹ̀ wà yẹn Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ní mínì dáadáa ju Kudi lọ do anybody lọ on the social media alright uh-huh. because wọ́n máa wọlé Abuja ni wọ́n máa wọlé lọ bá àwọn tó matters wọ́n máa pe àwọn tó matter lórí live chat wọn ìyálà ìyá èèyàn mélòó ló máa pe èèyàn tó matter lórí live chat ẹ̀ tán máa sọ fún even gan gbogbo àwọn voice note pe akoko play èèyàn kọ́kọ́ play voice note senator láyé Auto Bola ni kò sẹ́nibọ̀dì tí àwọn èèyàn yàtọ̀ sáwọn èèyàn tó máa i'm calling from America i'm kìnnìkan kìnnìkan kan ló fẹ́ sinmi àfikún máa sọ oríṣiríṣi ó ti yé bẹ́ẹ̀ baba Mohbad ẹ dúró síbi tí a fi tí wọ́n fi yín sí kẹ̀dẹ̀ maintain or else ẹ lè ẹ̀yin lẹ́ máa jẹ gbogbo ìyà tó kù o ó ti yé yín torí gbogbo nǹkan tó bá sọ ń sìn ṣe é pé mi náà tẹ̀sọ́ yín sìn a máa níṣẹ́ rí àṣọ ni ó ti tẹ́ lọ́dọ̀ tó bọ́lá ni àwọn gbogbo àwọn tó ń gbèjà ẹ̀ mi ò padà lẹ́yìn ọlọ́run o ọlọ́run ò dẹ̀ padà lẹ́yìn mi o ṣùgbọ́n afẹ́kẹ́ dúró síbi tí wọ́n fi yín sí bẹ̀rẹ̀ kẹtẹ yẹn tẹ̀tí débẹ̀ yẹn tẹ́ máa ẹ ti fèèyàn mímọ̀ ṣọ̀rọ̀ o ẹ ti fèèyàn mímọ̀ ṣọ̀rọ̀ ẹ kàn ń sọ̀rọ̀ rádaràda bí ọ̀dẹ̀ ń lọ báyìí mo tún máa padà wá ẹni bá ní má dé ni mi ò ní dé bá o ẹni bá gbógun tì mí tó gbógun tọmọ mi ẹni bá ro kúrò mi kíkú òjijì pa ẹ dànù èmi ò ní kú ikú kan bí ó ṣe yé ni kémi kó yé láti máa ròyìn iṣẹ́ rere Ọlọ́run mo fi ọ̀rọ̀ tèmi ṣe àkàwé fún yín ó ti yẹ mẹ́yìn ẹ̀hẹ́ ẹ̀pẹ́ ni mo ti lọ́mọ mi ti wá o èmi ò ṣe ọmọ ẹ̀pẹ́ bọ̀tọ̀ ọmọ mi tí mo bí ọmọ ẹ̀pẹ́ ni Lagos State original Lagosians ó ti yẹ yín mẹ́yìn bọ̀t kì í ṣe èkó yẹn la fi ń ṣe wọn fún wa lówó kọ̀ọ̀kan wọn tó fìyà jẹ ọmọ náà ó ti yẹ yín mẹ́rin grandpa ẹ̀gọ́ ńgbà tó ń rí owó tó ń rí epo yẹn àwọn máfíà tó ń fẹ́ rí epo àtàwọn tó ń tepo náà wọ́n pa majority ni wọ́n ti padà nù nítorí àwọn tó nílẹ̀ yẹn gangan wọ́n ti fẹ́ pa wọ́n dànù àkókò mọ torí nǹkan tó ń fi gbógun tiwa náà bóyá wọ́n bìlì pé gbogbo àwọn ọmọ tó wọ́n fẹ́ kọ́ ọmọ kankan torí gbogbo àdúgbò tó bá ti ní epo tó bá dẹ̀ ti ní àlùmọ́nì wọ́n máa ń fẹ́ rídíkù kan dẹ̀ finish gbogbo àwọn èèyàn tó bá máa jẹyàn nílẹ̀ ni ọmọ tèmi ò ṣeé pa o ó dẹ̀ máa jẹyàn tó bá ní kó má jẹyàn ló máa ṣòfò bye for now so before i go now baba Brekete god bless you more strength more wisdom and understanding ojú òní tí ìyìn ara òní ní yín lágbára kristi ẹni bá lò máa dìde ogun sí nítorí èyí tí ẹ ń ṣe tó ni ọlọ́run á wa bá yé wọn jẹ bẹ́ẹ̀ o